tí ò lérò àwa làgbà tí ń gbani lọ́jọ́ ogun balẹ̀. kò lè ṣeé ṣe eré ìkíni ajá fẹ́ mọ bẹ́kùn sí ìbáṣepọ̀ wo lo rò kó lè wà láàárín ọmọ ènìyàn àti ẹ̀yà olúfà. èyí tó bá mọ ọmọ olówó tó mọ ọmọ tábìkà tó mọ ọmọ òjòyè tó ní tí o lè mọ ọmọ. tó mo ti gbàgbọ́ òfin ìlú ayé pé èèyàn bá pààyàn pípa lápá. bá rí ìwọ̀n kúra fún ejò náà lẹ́kọ̀ọ́ bá bá ṣe lọ. tí bá fọ́ kùkù lọ́kàn ọkàn rí òsì ní balẹ̀ bóyá wá yìí. àpẹlẹwà tó wọ o mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an wàá wọlé ní ìsìn kó lọ lè bá ń pa wẹ́lẹ́wà jáde. bàbá ńlá kú bàbá ẹlẹ̀ kan tó lè wá mi dà mí. àfi tó ń tò wọ́n bá kó ṣe bàjẹ́ lọ. lẹ́nu rẹ sọ́mọ bá. ògúnjáde ògúnjáde ògúnjáde ògúnjáde bá a bá rè gbẹ́ o káàkẹ́ràn ọba. ògúnjáde. ewé agbóngbó àmì ọ̀ọ́ká ọmọ àdìsí. ìwé ìyá tẹ́yẹ ní ọmọ wa gèdè ni bó bá jọ̀la yóò tún kọ̀la. àfẹ́sí wa lásán ló fẹ́ sí ọ tó o ti fẹ́ kú. bí bẹ́ẹ̀ kọ́ dìbẹ̀dìbẹ̀ tó ń mì lókè yóò jalè ọ lórí. nítorí tí n bá bínú àtàbára oko wọ́n gbìjà olúfà ètò àfàyàfà. tó bá ń gbọ́ sálárò bàbá bàbá bàbá ń sálárò àwọn ọmọ ń sálárò wọ́n wá di ọ̀gbá ọ̀gbá fámìlì sọ́gbó ti lọ olúwa mọ́ ẹ wá wo àwọn olúwa ọmọ olúbùnmi olúkúnlé olúrìndé. káàárọ̀ nǹkan síbẹ̀ náà yẹ ma máa fọnu sí ẹ ẹ owó ìṣe ní rònú báyìí o tobi bí eléyìí kọ́ ọ má nà ọpọlọ kankan lórí àbí bí dánlọ́pù bó omi tí wọ́n á mú jáde ní sún dànù. lọ́bọ̀ ojú làárọ̀ fọnu. tó bọ̀ ọ bá wọlé ni àbí kọ́ nanu sẹ́nu kọ́ ọ má rí ẹlẹ́nu bíi túrùpù ẹ̀gàn ọmọdé yẹ ẹ tó tójú ẹ wọlé ọkọ lójú rẹ báyìí ó ti lọ ó ti lọ ọrí ọrí ọrí ta náà ló gbélé ilé báyìí nísìn ẹlẹ́dẹ̀ ẹ̀gàn tó àwọn ìjàkùmọ̀ àbúrò ẹ̀ fún. báyìí ṣé o sì gan ṣé o sì pé ọmọ jí láàárọ̀ ajé rẹ̀ ó sì kì í yín ẹ sì bẹ̀rẹ̀ ebú. ìyá wọn ń jí ọ àwọn ìjàkùmọ̀ àbúrò ẹ̀ náà ń kọ́. wọ́n ń sùn wọn ò tí ì jí ọmọ alálùbáríkà olú ọmọ wọn ò tí ì jí. Ah, mo rò pé orí ẹ̀ dàrú lọ́rùn rẹ̀ sẹ́nu náà lọ́ fọ́ yìí sẹ́nu lọ́n fọ́ yìí ọ lọ mú búrọ̀ṣì yẹn fi fọ táyà kó o fi gbẹnu ẹ̀ tó ní ẹnu ọmọrùn ni. bá mi kí ni ìṣẹ̀lẹ̀ gan-an ní gbogbo àwọn òbí tí mo mọ̀ tí wọ́n bá jí wọ́n mọ̀ pọ̀ ọmọ lórúkọ gidi wọ́n mọ̀ pè lálùbáríkà ọmọ èmi ò sọ pé ọba lọ́la èmi ò ní ọ̀ sóríire o ọmọ tí ó jọ ẹ pírẹsidẹ́ǹtì tí ó jẹ kínní àmọ́ kẹ́mi bá ti di àfikẹ́ mọ́ ṣe pé. bẹ́ẹ̀ ni ẹnu ṣe é jogún èébú ni. nílé ìyá láyé mo ti jogún òbu ọba lọ́la ọba lọ́la ọba nísìn nísìn ni èrè èrè owó bẹ ní owó títí kìíní sí. sẹ́wọ̀n ọmọ tí ń jẹ irú àwọn àbúrò tí ni. ni mo sọ wọn ìyá ni ó olúbùnmi olúkúlẹ̀ olúrìndé àwọn ọmọ tá ń tara ọmọ ní ọ̀la ẹ pé kí n gbá àwọn olú ọmọ àníkà pé kí n gbá àwọn olú ọmọ àníkà pé kí n gbá àwọn olú ọmọ ìjọ̀gbọ̀n ṣe é dání kan bá fọwọ́ kú gbogbo lé.

ọmọ rẹ̀ jí lábà tí ń jẹ́ god bless you ẹ̀yọ́ mi ọmọ rẹ̀ jí. láti ẹ̀ lọ wẹ̀ kẹ́rọ fọdún yín. jẹ́jẹ́ mọ̀ obìnrin jí mi. bá ọmọ tán mẹ́rin mẹ́rin. ọmọ tán mẹ́rin mẹ́rin. suwala. suwala. báyìí báyìí mo ti tó. dáre wo kò sí kò sí máa clean ni o. ẹ lọ lọ ẹ lọ lọ ẹ àbí ẹ lọ lọ sàgánà kẹ lọ dáàmú sí òní ìyàgbé ìyàsù sí. sí àwọn tó ṣẹ́kù lọ́rùn ni tó fi ti fi mi ọlọ́run àdúrà máa wọlé lé wàá kó méjèèjì fẹ́mi nìkan lẹ́ẹ̀kan náà kò tẹ̀ sí kan tó wá gbé kan ìtọ́yàrọ̀ náà tọ́yọ̀ máa ṣe jẹ́jẹ́ irọ́ ìtẹ́sẹ̀ rẹ̀ ò tún rọ náà ọpọlọ ẹ̀ tún rọ ń tiẹ̀. náà dé mi nù ká lọ wẹ̀ ká lọ fọnu kó tó di pa àjẹun ṣébi ní tójú wọn bá tó ni wọn kú ni wọn ni wọn pè ń lọba rọ tàbí ṣùgbọ́n làrẹ mọ rẹ ìtọ́jú èèyàn bá tó kòròkòrò náà pẹ̀lú kùdùrú ọ̀rọ̀ ìta ní ìfọnu tèmi ni kí n jẹun. èmi gan kò ní dìgbà èmi gan fọnu kí ọ̀rọ̀ kí ọ̀fọ̀nu kó tó jẹun ni. èmi náà ti fọnu tán. bomi sórí bomi sórí ó lè lọ dá mi nǹkan mọ̀ wáìnì o. èèwọ̀ kan ara rẹ̀ bí ìyá mi ó ní táyé ńkọ́ ló ń bẹ lámẹ́. tán bẹ́ẹ̀. ẹnu mi ń gbà fún mi lómi ẹnu mi ń gbà ká mọ́ parọ́. níbo mi ẹni ti ṣe ṣúkúṣúkú bá sábàdìbò ṣúkúṣúkú sábàdìbò wọ́n náà ti ṣe ṣúkúṣúkú ọmọlé olórogún àbí fi ṣe mm. súkúsúkú. ọyá gbóhùn rẹ wò ìsì ń gbá àmọ́ tí yàtọ̀. a jẹun bẹ́ẹ̀. Ah, ah. èmi ọmọ bíi ọmọ bíi ọmọ bíi tí ń bọ̀ wá kí n ṣe máa jí géńdé ọlọ́run ṣe máa jí láàárọ̀ kùtùkùtù pé kẹ́ ẹ lọ fọnu kẹ́ ẹ lọ wẹ̀ nígbà hmm. bá fọnu tẹ́ ẹ bá wẹ̀ tán ebi ẹ̀ ń tẹ́ ẹ bá rí lẹ́gbọ̀ọ́ oúnjẹ lọ rẹ̀ ebi fún ọ̀pá yín láàárẹ̀ ẹ̀yìn rárá àdá ah, ah. ẹ̀ ẹgbẹ́ wọn mi wọ́n ti lọ bí fẹ́ darí. ṣé dandan sì ni kí n yọjú sí ọkọ tó di pé bá mi fún alówó oúnjẹ ni òrùn ló ti ràn yọjọ́ ti lọ. ṣé wọ́n pè ọ́n kése ṣé ìyún lọ́fẹ́ kése bọ́ta olùkèsè bọ́ta ah ṣé wọn ò ní làákàrà ọmọ pọ́jọ́ ti lọ ni ṣé bá ti mọ bá ṣe ń ṣe iná láti mọ̀ ṣe ni. wo olúkọlé bàbá wa tán wa ni wọn ti jáde o. nígbà tí kébà ń fẹ́ jáde lé kú lọ wọn sì á jáde àwọn kọ́nà ní ká lọ wẹ̀ ni. wo mo ti kọ́lẹ̀kùn kọ́lẹ̀kùn bẹ́ẹ̀ wọ́n ti yọ àwọn abọ́lẹ̀ wọ́n ti jáde bàbá mi ti di ọjà yọ ọmọ ilẹ̀ wọ́n ti yọ wa ilẹ̀ o wọ́n ti lọ. nígbà tá a mi mọ̀ pé àwọn ò ní nǹkan kan tán fẹ́ fún wa kí ni dandan gbọ́n ní ká wẹ̀ ni ah. dandan gbọ́n ní ká fọnu ni Eh, àwọn náà aṣáfọ̀nù gidi àdèwẹ̀wẹ̀ gidi. ẹ ṣé wà gidi wá ní bá mi wò àwọn ń wà gidigidi lọ́dọ̀ àwọn ọmọ alágídí ṣé ẹ kọ́ mọ lọ bẹ́ẹ̀ sọfẹ́ sọ ọ̀dọ̀ ọmọ alágídí ni. ilé ìtìrí bẹ́ẹ̀ o. ah kí la fẹ́ ṣe báyìí kí la fẹ́ jẹ. bá mi fowó kankan lẹ̀ wọ́n ti tilẹ̀kùn. kò sí wàhálà ìwọ wa àti bàmí náà tẹ́lẹ̀ lórí mi àti mò ń bọ̀ ní àjọmọ̀ ọ̀sẹ̀ olùbára wa ni kò sí wàhálà. kí la fẹ́ jẹ báyìí. kí ni jẹ gbẹ́ni ọ̀gbẹ́ni ah ọ̀gbẹ́ni méje ní ọlá o ah sọ́mọ ni mi là ni. ṣé bí wọ́n lè gbọ́n. ọ̀gbẹ́ni fọ̀rọ̀ ọ̀gbẹ́ni tọ́wọ́ bá ti dọ̀rọ̀ oúnjẹ inú gbé mi mo máa ń lù sí èjì ni o mo máa ń lù sí èjì ni o mi wà jẹun kọ̀ọ̀kan mi o màá tí ọ̀dà nu màá tí ọ̀dà nu màá tí ọ̀dà nu. ẹ pé kí n gbá àwọn olú ọmọ àníkà pé kí n gbá àwọn olú ọmọ àníkà pé kí n gbá àwọn olú ọmọ. òjò wẹ́líwẹ́lí òjò <laughs> òun lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ní mẹ́mẹ́ dàpọ̀ rẹ wọ́n jẹ́ bí ó pa ọ́ débẹ̀ o. ebi ebi ah mo ní principal gan ní ebi dẹ́ pé ebi ń gangan fúnra mi táwọn aranú mi sì ti ń mi jẹ báyìí tí ti fẹ́ yọjú sí torí ẹ̀ ra jẹ ok o tún fẹ́ gbọ́ tí owó bá wà mi tí èso ọmọ mi ń ní apẹ́ yẹn fẹ́ fa mi sílẹ̀ àbí wọ́n fẹ́ rẹ́jẹ̀ kí wọ́n gbẹ́jẹ̀ kalẹ̀ iye báyìí ni nígbà mo ti ní pínpín ní ìnáwó n ní ra o ìjọba ṣẹlẹ̀ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bọ́ sọ fún ọ yóò bá já sí tí bá sọ pé owó ilé kò bá nínú lọ kò bá nínú lọ nù. o mọ ọ̀dà ìyá máa ń níjọ máa máa rìn mí náà fẹ́ lò tí mo kó jáde fún báyìí owó tí wọ́n kó fún mi náà wọ́n rí báyìí wọ́n sì ń lò báyìí ọ̀n jabutẹ́ ní ẹsẹ̀ gbàlóbẹ̀ ó ti pẹ́ lẹ́yìn àmù tí ń jabutẹ́ tí ń jabutẹ́ báyìí wọn ò rí fi kankan mọ́ bẹ́ẹ̀ sì ni tọ́jú ẹ̀ mọ́ tọ́jú ẹ̀ o ẹnu tí wọ́n náà ti dùn pé mo tọ́jú ẹ̀ dáa. ẹ n tí mo fẹ́ lọ ọ̀nà tí mo fẹ́ pẹ́ ọ ọmọ ṣòro owó yìí ah. àwọn èèyàn tí mo fi ń bẹ lọ́wọ́ mo ti gbé kúrò lóde. Ah. kò sí wàhálà tọ́jú ọ débẹ̀ ah ó tẹ́tí lébi ò lẹ́pa ó débẹ̀. ebi wèrè wo ni àbáyé bí òfin ẹ̀dá ni owó gan mọ̀ pé mi ò ní respect fún owó mọ̀ pé èmi ò sí nílẹ̀ déyìn fowó kàṣàkọ́ sí owó kí ni owó kí ni owó jẹ kí ni owó jẹ mọ́ tí ìbá ṣe pé kínní sí owó. sí ọ̀dà ọ̀dà òkúrú mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ajé má ti ọkùnrin mẹ́ta. ọ̀hún ẹ̀mí nu ajé má ti ọkùnrin mẹ́ta. ẹ̀mí ló ké <laughs> torí ọ̀dà kọ̀ọ̀kan ọ̀gẹ̀dẹ̀ náà kọjú kọ̀ọ̀kọ̀jú lè yóò ní rí bẹ́ẹ̀. kí ni ọ̀sán yìí. owó ìrìnsẹ̀ rẹ̀ lélẹ̀ o pé mo pè ọ wá owó ìrìnsẹ̀ rẹ̀. òjòlówó ṣe èmi mo lélẹ̀. ìwọ ni. ojú wẹ́líwẹ́lí ọ̀rọ̀ táà ń sọ Túndé ládé ṣé pé owó mi rè àwọn kẹ́ran ń lu ìbáyìí. mo kàn tẹ́ kàmẹ́ni okun. kọ́mẹ́ni okun ló fún mi. mo mú kó bẹ́ẹ̀. lọ́mọ pé téèyàn bá joyè wọ́n jàwé àkókò lé lórí. téèyàn bá tún téèyàn náà tún dolówó kò sí ní tó burú nínú kó fowó owó mọ́lọ́bìnrin kan owó mọ́lọ́bìnrin kan owó ìgbà wọ́n ti mojú mi <laughs> owó tó ti mojú mi <laughs> ọwọ́ àgbàdo mi tó kò sí àdó lè mọ mi bá gbowó sí o etí ìlè fi rárá ẹ̀bù ni àwọn ọ̀fọ́n àlè mi wọ́n sọ́bọ̀ torí orí àjà mọ́mọ́ sábà àbótú ti ń sọ fún wọn náà ní tó parọ́ wọn ànìkan máa dìde bá ti lọ bí owó báyìí kó pa wọn. ajé má ogun. ojo. ajé má ogun. ọ̀dà tó tún á wọ̀ obìnrin nọ́mbà owó lọ kọ́lẹ̀ tó dín owó apá mi. òyìnbó. kí wọ́n mọ̀ owó bẹ nílé rẹ o. ṣé wàá sọ fún yẹn ni tèmi mo ti kó ta tí mo fi ẹ̀ sírí ọ̀tí ń rí owó ti ọwọ́ ọ̀nù ni ó wà. Ah. kódà ẹni tó mọ̀ owó ń bẹ lọ́wọ́ mi ló jẹ́ kí èmi náà gbé kó lọ́dẹ. tí bá fowó pamọ́ ẹnjìnìyàn àwọn ọ̀fọ́n àwọn máa mà má sì gbọ́ wúruwúru wọn bẹ́ẹ̀ bá ikú pa wọn ni. Ah, ah, orí àjà ní gbèsè náà sọ ojú nǹkan kan tó ń bẹ tí mo tún fẹ́ bọ̀ sọ náà o hmm, kọ́ ọmọ wọ bàtà white and black wọ nìkan kò ìjọ́rìí òdùn o ẹ̀ eh, ọ́n jẹ́ wọ nìkan lọ́mọ white and black bàtà èmi tó sọ̀rọ̀ ni ó yé mi jù bẹ́ẹ̀. èmi náà fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ báyìí <laughs> fẹ́ máa ṣẹ̀ṣẹ̀ báyìí. <laughs> àá o ti mọ ìṣẹ̀lẹ̀ ìjú báyìí lọ́wọ́ ìyá ọjà o <laughs> eré ilé ìdẹ́kọ̀ ihe eh, eh, eh. wọn kọ kí ni abidi sí láàánú mo fẹ́ ojú ọ̀dà ọ̀rẹ́ mi. máa kíyàwó rẹ. Ah, yóò máa gbọ́ fúnra ẹ̀ ní máa kíyàn káàkiri ọ̀tọ́ ni ọdún fojú sin owó. Ah fọkàn rẹ balẹ̀ fọkàn balẹ̀. sọ ní ibi tí ìṣúra ẹni bá wà lọ́kàn ẹni máa ń wà náà ni. ọ̀dà fọkàn balẹ̀ ẹbí mo sọ bẹ́ẹ̀ fún ọ. kò sí wàhálà táwọn báńkì gan tó bá ti pín ẹmọ mi ta ni jẹ́ fi kó nu ilé ìwé nìkan ọ̀dọ̀ mi wà mọ́ kó wọn pamọ́ sí. ojo mo rí ọ ah, ah, ah. ọmọ dájú o kù lọ́ba ẹ̀ tí ń ṣàárẹ̀ òun kàn bá jẹ mọ́ ìtọ́ ọ̀gbọ́dọ̀ náà ò sì ní fọwọ́ kan náà. onírú yín lọ́lọ́ ń ṣe tónírú wa lọ́lọ́ ń ṣe dárú yín sí ó dà bá. adébándélé má bínú má bínú a lè ríra lónìí o ẹ ìlú mọ wàsùpọ̀ náà méjì gan Hmm. ẹ mọ̀ ń gbọ́ da ẹ̀dà ẹ̀dà o máa pè é padà rárá máa pè é padà ọ̀nàrẹ́bù wọ́ọ̀dù wa lọ́fẹ́ bá mi sọ̀rọ̀ wọ́n ti dún wájú mi ọ̀nàrẹ́bù ti dún da, ok ọ̀pẹ ah àjọmọ́tì ah. ẹ wò ẹ má bínú pé mo pẹ́ ọ̀rẹ́ mi yìí ló dá mi dúró níṣẹ́ ló wo kókó mọ́ mi ó ní àfikún tẹ̀lé mi débi.

ọmọ tó ṣẹlẹ̀ ọmọ tí mo ní kó bá ń pè tẹ́lẹ̀ mọ̀wùlẹ̀ pé lẹ́yìn ọmọdé fọ́ọ́mù ilé o. ẹ ti sáré nífẹ̀ẹ́ ilé ni. ah orí ọmọ yẹn ó ṣètì kan lẹ́ni. Ah, ó tún wá ní ṣe. ah mo láìkè ilé o ah ah olùbó ah, ṣe rí ni. ọ̀rọ̀ ajímàtì ṣé ó dá yín lójú pé ẹ̀mí yín lè gbé iṣẹ́ yẹn ṣá. Ah. iṣẹ́ ńlá ni iṣẹ́ tẹ̀ ń wò yẹn o. ní kíni yóò ròyìn mi fún ọ kíni ẹ̀mí mi ò gbé kíni ṣé ọ̀nà mi ju owó lọ ni. ẹ bá ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ń gbà rẹ̀. ẹ̀yin rò pé hmm, anyway ìfẹ́ sọ̀dọ̀ jù torí tó bá padà wá ròyìn mi fún ọ ká má ti pé ọ̀gán fẹ́ máa lé mi mú. ẹ ṣàtọ́jú ẹ dáadáa ojú mi dojú yín. fọkànbalẹ̀ ẹ yẹ kó jẹ́rìí mi ẹ yẹ kó jẹ́rìí mi. ẹ jẹ́rìí iná ṣé báwo adé ni ọ̀rọ̀ ti rí ẹ̀. ẹ máa bọ̀ máa ẹ. ọ̀gbìn ẹ ló ṣe kókó. wàá ṣe ẹ. ẹ ló ṣe kókó o. ẹ ẹ ẹ kó kó pọ́n mi lé fún gan. tẹ́yìn bá ṣáà ti ṣètò tìbí. sọ fún pé èmi gan lọ bàálù ìkànnì ní ìjẹun. sáà mọ̀ bó ti pọ́n mi lé. ẹ ẹ ọ̀rẹ́ ẹ̀ fìyẹ́lẹ̀ fún mi máa parí iṣẹ́ yẹn. jọ́mọ̀ pé owó tí wọ́n ń lò lórílẹ̀‐èdè mi mo bá wọn tẹ̀. ẹ ah, ẹ ah owó tẹ máa ń fún mi <laughs> yẹn kéré gbà yẹn kó sọ wà láwọn ọjọ́ ìtọ́sí mi náà ẹ ló jókòó ṣé kí n máa mọtí mi lọ sí mo ṣèfù kí n máa mú lọ. ẹ máa ṣe fàájì ẹ̀yin náà ní tẹ́ bá fẹ́ mu o ẹ má tìjú o níná lówó o téèyàn bàbá náwó lára ẹ̀ máa ṣe mí èmi máa náwó ni o. Hmm. ọ̀rẹ́ ajimati ajimati hmm? ọ̀rẹ́ mi ọmọ ṣàléwá lélẹ̀ ṣàléwá àbùbùtán la máa ń pè é kí ló pè ó àbùbùtán àbùbùtán yìí náà tọ́ bí a torí bó ṣe rí hmm, ọmọ ṣàléwá ni orúkọ mi àmọ́ àwọn èèyàn máa ń pè mí ní ààbò bùtán torí kò sí ẹni tó lè bù mí tán. ẹ ẹ parọ́ ẹ parọ́ ẹ ti ẹ ti sọ gan-an. ààbò bùtán rẹ ni ajímàtì láwọn nífẹ̀ẹ́ rẹ. bẹ́ẹ̀. wọ́n dẹ̀ wọ́n serious pẹ̀lú ẹ̀ kò ń ṣeré rẹ̀. mo sọ bẹ́ẹ̀. mo dẹ̀ fi ń dá ẹ lójú wípé wọ́n máa tọ́jú ẹ̀ gidi gan-an fún àtijú bó ṣe lérò lọ ìwọ ṣàfọkàn ẹ balẹ̀ nǹkan tó sọ ń sè mí ti gbọ́ ọ ó ti ní wọ́n máa tọ́jú mi ju bí mo ṣe mm. lérò lọ èmi ṣe tán. ẹ̀wọ̀n ṣe wá ní tọ́jú ẹ ó kọ́ nǹkan tí mo gbọ́ gan pé àbùbù tàgà ẹ wọn ah, ayé mi o ọmọ lèjì. mo ní àìkú ṣe mo lójú kẹrí mi pẹ̀lẹ́ àbùbù tán nígbà bá fẹ́ mu ẹgbàá ẹ̀ ń fẹ́ mu ẹwà kò sí wàhálà. ọmọ yìí dà. ṣé wàá rí wọn dábàá fẹ́ ṣe ẹ ṣe pàápàá torí màá fẹ́ kọ́ lọ bá ń dáná ńlé yóò lọ ọjà. ajímàtì ní kíákíá ni. Mm-hmm. nígbà bá níbi níbi wọlé àbí abúgbóná kékeré nìyẹn tí ò fẹ́ wulé. ọgbà fámìlì sọ bó ti lọ olúwa mọ. Ah, ah. Eh? èwo ní ta sẹ́sán yìí. Ah, ah, ọ̀dọ̀ wa ni o. ta ni dín nǹkan láàrin. sọ́dọ̀ wa ni ti kí ni ti ta sọ́sán báyìí. ọ̀dọ̀ wa ni sẹ́ẹ̀ fún wọn mọ̀ wá láti bí wàá. Eh, ẹ dákun bọ́ bá tiẹ̀ wá jẹ́ ọ̀dọ̀ wa ṣé ìyá mi wá látòdì ọ̀run wá dín ẹran sí ọ̀bà mi. kò sí ní tí ò lè ṣẹlẹ̀ sọ́kùn máa wáyé ni. àwọn ará òde ọ̀run wọ́n máa ń fi the spice rider rán nǹkan sáyé. Ah! olú olúùlù olúùlù ìlú ni tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá jọ́dọ̀ wa náà ni àwa lábàáyà wa jẹ tòní báyà wò ní náà ẹ̀jẹ̀ á lọ. Hmm. Ah báwo ló ṣe rí lẹ́nu. ah mo lè nu báyìí. ó dùn. ojú pọlọ lọ́nkọ̀ ọba ńláyé torí olúwe ojú gbọdọ̀ lọ́tọ́ kí olúwe wá dé gbogbo ayé tó ń gbé mi jẹ àjọ mi dá èmi àgbáyé kan báyìí. kí lẹ tí rí ẹ wò. mo ń àwọn. tó bá jẹ́ pé <coughs> màálù lẹ́ni ẹ fẹ́ jẹ ẹ wò mí dáadáa. mo rí ọ mo ṣètò àti ní kí wọ́n bá mi pa fún yín kẹ jẹ kẹ gbádùn ara yín kódà kó jẹ́ ògùnfe lẹ́fẹ́ jẹ mo ṣetán àti pé àwọn tó máa ń pa pé kí wọ́n bá mi pa fún yín ní òdìdí kẹ jẹ kẹ gbádùn ara yín. àbúrò imported ìlànà ẹ. ó lọ́ta àtàwọn ọ̀bẹ. àtàwọn ti wà lára rẹ tẹ́tẹ́lẹ̀. ẹgbà ẹgbà. Hmm. Hmm mo bá àlejò. kájà sọ pé mi náà mo bí ọ. kí wàá ló wá ṣe àlejò bá mi tán tún wá gáàrú ẹsẹ̀ báyìí. yé ah! kí lẹ gbé ẹ̀yìn bíi tó ń torí kejì. ǹjẹ́ dàbí pé ọ̀bù gàrí tó wá bomi títí yìí wá wú. Ah! àbí fọwọ́ kan ni. wọ́n fọwọ́ kan o. ẹ wo lóko àlejò bá mi gan-an òun lẹjọ mọríàmù àlegẹ yìí. ìyá kìlọ̀ tì ní ìyá bá kìlọ̀ tì hmm, ní. ọrùn rí mú. bẹ́ẹ̀ wọ wèrè. bá mi mọ́ mi wà lọ́rùn obìnrin sì ń fọwọ́ kọ yín lọ́rùn. òrògbò rí ẹ̀bùn sí wọn bọ́nu sàyè lọ bá yẹ kó lè bọ́ sí lọ́rùn ni. à ẹ wo èmi lọmọ tí bàyà rẹ̀ jowú èmi bàyà mi jowú o kí wọ́n gbá wá kúrò kí nìyún. city of the highest order ni. àlejò bá mi náà wọn gbà tóun tó tẹ bá mi sáyé náà. náà ní náà ní tẹ bá mi sáyé. Mm, mm, mm, grab your cutlass. Ah, ah. ẹ a sì ń bá mi ká ní bá mi ká ní pé n tẹ́ẹ̀bì kọ̀ mí lọ́mọ rí i ah, ìsàn yín wọn. ẹ ọ̀dà akájẹ lásọpà. tí wọ́n bá bí yín dá ọ̀dà ẹgbẹ́ olúkunlé. Ah! wọn náà mú tiẹ̀. mú tiẹ̀. bá mi wọ́n ní mú ní o. gbọ̀ngbẹ́ jẹ. Ah! ẹ gbà. orí tí ni mo ṣe. bẹ́ẹ̀ni gbọ́ gbọ́ gbọ́ gbọ́ kí ni tó yàwó yín wọn palẹ̀ mọ́ irú wa ni. fẹ́rẹ̀ tí wọ́n bá bí ẹ dá kí wọ́n jẹ. báyìí mo tọ́ da. <laughs> yes yes yes yes ah, ah yes yes. ẹ wo ẹ̀yin ọmọ ọlọ́mọ bá mi bi obìnrin tí ò rọ́kùnrin rí ṣé ìmọ̀ títí mọ́ mi bí lọ́rùn alákejì wọn ò lásídẹ́ǹtì o. bá mi lọ sáwọn pa. ọ̀tá wọn pa. alẹ́ yìí alẹ́. alẹ́ kòkó alẹ́. ṣé ni mo ti mú mm, mm, mm, ah, tí bá mi bá gbà yín mú ẹ ṣèṣe o. Ah, ẹ ṣèṣe. tí ẹ bá sọ́ra ẹ ṣèṣe. mo ṣe ń gbọ́ rẹ̀.

a àníkẹ́ pé kí n gbọ́. àwọn olúwọmọ ìjọ̀gbọ̀n ṣe dánìkan bá fọwọ́ kún gbogbo lé. olúwọmọ ẹ wá wo àwọn olúwọmọ olúbùnmi olúkúnlé olúrin. ṣàlàyé. ọpọlọ kágbọ́n afẹ́fẹ́ ní kó wá ọmọ ìyá mẹ́ta ni wá ọmọ ìyá mẹ́ta ni wọ́n ti ní kó lẹ́wọ̀n. Òwe fi mí lẹ̀. Mi ò ṣe kankan. Ah. Mi ò ṣe mi ò ṣe mi ò ṣe tẹ bá fẹ́ kí n ṣe ẹ jẹ́ má dànù tẹ bá fẹ́ kí n ṣe owó ẹ fún mi lówó ẹ fún mi lówó owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀. Ah ẹ fi kàn sí ẹ fi kàn sí ẹ fi ti yá ó ti yá ẹ jẹ́ báyìí kò sí wàhálà bó jẹ́ ẹ wò eye ìgbà tẹ́ bá fẹ́ ṣe di títí dọ̀là mo wà fún ah, mo máa pẹ́ náà. ó yá ẹ jẹ́ á ẹ jẹ́ á bẹ̀rẹ̀. kí lè mi kò sí wàhálà má gbà ẹ jẹ́ bá yín gbé ẹ jẹ́ bá yín gbé sílẹ̀. ọdún ọsàn kan. ó yà ẹ ṣàròrà gbé báàgì yín sílẹ̀. mo ti gbé. ìràwọ̀ ìdájọ́ yóò súná. kókó kó lọ́rọ́ tá a lè. ó yá ara mi ti wà lọ́nà ó yá ó yá ẹ gbé báàgì sílẹ̀. máa fọwọ́ náà tó sí i. ó yà ó yà ó yà ó yà ó yà ẹ̀kútẹ̀rẹ̀ mi. ẹnu mo fẹ́ gbà nígbà bọ́ skọta. ó máa bọ̀ ẹ wọlé kọlẹ̀ kọlẹ̀ ẹni tó bá ń gbọ́ sálárò bàbá bàbá bàbá sálárò àwọn ọmọ sálárò wọ́n wá di ọ̀gbá ọ̀gbá fámìlì sọ́kò ti lọ olúwa mọ́ ẹ wá wo àwọn olúwa ọmọ olúbùnmi olúkúnlé olúrìndé. ti dogun báyìí ó ti dìjà báyìí ó ti di wàhálà wàhálà plus fìtínà ó ta bára. kí ló dé bí kò ṣe báyẹn pè é ọ̀rẹ́ mi èmi ti fè kó wọn ajímàtì o mo ṣe ah. báwo èmi ń jápa lọ sẹ́kùn ní ẹ̀wọ̀ mo ti gbé owó ẹ̀ bẹ́ẹ̀ ni ah, èmi ti gbé owó ẹ̀ o èmi ń jápa lọ nìyẹn o ah, ọmọ ṣàléwá ṣé o mọ̀ pé o lè lọ ń pè nǹkan tó ṣe yìí. ọ̀rẹ́ mi wọ́n ń pè yẹn ló lè ó zù ni ṣé bí nǹkan tó jẹ ló yọ òun ló rí ṣùgbọ́n eh, ẹ̀rù ń bà mí o mo gbádùn owó yìí owó gbàgbé jọ ẹ̀rù ń bà èmi o ó jí owó olówó gbé hmm, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ èmi tó jẹ́ pé èkó tí mo ti wá owó àjọ tí mo jẹ òun ló lé mi sáwásábúlé ń bì báyìí tí mo wá forí mi pamọ́ hmm. mo wá rí owó ní abúlé mi ò wá ní gbé ah, nígbà tí wọn máa dì mí mi ti gbé o. ọmọ ṣàlẹ̀ wa ẹ̀rù ń bà mí but ah, ah, ó wá jí owó olówó bẹ́ẹ̀ yẹn. fi ọkàn ẹ̀ balẹ̀ fi ọkàn ẹ̀ balẹ̀ ṣé owó ti tiẹ̀ tí mo fẹ́ fún ẹ̀ tiẹ̀ gbà gbàgbàgbàgbà a máa máa sọ̀rọ̀ ṣó ti gbọ́. ó yé mi ó yé mi. ó rí mi o. ṣùgbọ́n ẹ ṣé mo rí ẹ lẹ́nu ṣá. àríra. mo ṣalẹ́ wá. jẹ́ kí tètè máa jápa lọ. mi ì tí ì rí ẹ lẹ́nu ṣó mọ̀. àríra mi ń jápa lọ ni mo. ọlọ́run àti ẹ̀ bá mi ṣọ́ ẹ. ń jápa ni mo. ọlọ́run bá mi ṣọ́ ẹ. ń jápa lọ ni mo. ìwọ ló mọ̀ nǹkan tó mú ẹ ń jówó lówó. ẹ èmi tí mo tẹ̀ nílò owó tẹ́lẹ̀. arẹwà. àtọkọ́nbí ẹ̀ mo ti tẹ̀lé ẹ bọ̀. ṣé kò ṣe mi lẹ́ ń pè ọ́. ìlú náà ni mò ń pè é mo ti máa sọ fún bẹ́lá blue èpo fáìn gan ó rẹwà gan. ní kí ni. mo ṣe rí àtìgbẹ̀ yẹn mo dá ìgbẹ́ ẹ gan mo fẹ́ máa fọlẹ̀ tó kọ́ ọ. iṣẹ́ ẹ̀ máa yàgbẹ́. ṣé kò sí ṣé kò máa ṣe yín ṣá. ẹ gbà mí kẹ́ ẹ irú rádaràda wo leléyìí ẹ ṣó ń tì yín ni tó bá tiẹ̀ wá ń tì yín ẹ̀yin náà ń tira yín ẹ wo gbogbo abúlé yìí ṣùṣù bó ṣe tóbi tó èmi ẹ wàá dùn mí tán lẹ wá ń kọnu ìfẹ́ sí ṣé kàn máa ṣe yín àná àwọn tó ń tì yín àtẹ̀yìn ló ṣe mí ó ń pe ẹranko tó ní ìwòyí pé tí yín náà yọjú. arẹwà púpà là ń tà àfihàn ọ̀sán ó fáìn wọ́n tàn ẹni o láàgbò fáìn o fáìn rárá pé ọ̀rọ̀ tẹ́ sọ pé ẹ fẹ́ sọ. ẹ̀yin àgbà náà lè sọ wípé ọ̀rọ̀ kè tóbi títí ká fọ̀bẹ lù ú pa àbí ká fọ̀bẹ gé. mo mú kan tó bá dá mm. tó tó ṣe bí òwe o ó pa mí. ẹ wá ẹ sọ fẹ́ fẹ́ sọ ní láàyè gbogbo ìwé àgbẹ̀ ni. iná ni iná ni la fẹ́ sọ ìjọ́rùn lọ́wọ́ kò tí ì dàn. ọ̀hún ti yọ báyìí tí ń là mọ́lẹ̀. kí lẹ fẹ́ sọ fún mi báyìí. báà mi èmi àtàwọn àbúrò mi a ti forí lórí a fokùlùkù kọ́dà a fìdí lùdí. a tún fi ìfúnjẹ olóòrò gàlàǹtà. a ti rò ó àkọsẹ́ mọ́. ẹ kọsẹ́ mọ́. orí wa ò gbèsè. iṣẹ́ ìjẹ́ ti wá lọ́jú pọ̀. a fẹ́ mọ̀ ṣòwò ká mọ̀ ta nǹkan ká mọ̀ ra nǹkan afẹ́jẹ́ káràkátà. bẹ́ẹ̀ ṣé ọmọ aláṣejẹ òwò ọmọ aláṣelà. Ah. òwò téèyàn máa ń ṣe téèyàn máa ń lo lọ téèyàn máa ń là bẹ́ẹ̀ ni láàfin tọ́jú yín. ṣé kìí ṣe òwò tó wò lọ pọ̀ ró. ṣé ọmọ aláṣejẹ òwò rí ọmọ aláṣelà. Ah, ah, ró òwò ni wọ́n fẹ́ máa ṣe ń tẹ̀ àbówò kan náà lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta fẹ́ máa ṣe. mo ti gbọ́ òwò rẹ tàbá ti wá ń sòwò family group á wà mọ bara wọn sọ á fọmọ dájú. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọ tá a bá fẹ́ dùn yín nú. mo ti gbọ́ ẹ mẹ́rú náà kẹ́ tó sọ páládù lẹ́ẹ̀ta fún iṣẹ́ òwò lẹ fẹ́ ṣe. wọ́n bẹ̀rẹ̀ láti mi kọ́ lọ lórí mi. Hmm. olórí là forí fún àjò. léèdì. báà mi ní gẹ́gẹ́ bí olúbọ̀ mi ìfẹ́ mọ́ ọ tọ́ sí torí báà mi ni ó mú tán sọ ò ní nǹkan tó fẹ́ sọ àbí yàrá yẹrọ tí fún mi rí lájọ bó ti mu. n sì fẹ́ mọ́ ta bàtà torí bá mi láìkí oge bá mi o mo fẹ́ mọ́ ta bèbè mo fẹ́ mọ́ ta lẹ̀kẹ̀. lẹ̀kẹ̀ táwọn èèyàn máa wọ̀ sídìí wọ́n máa wọ̀ sọ́rùn táwọn lọ́balọ́ba àwọn tí wọ́n ń jó tí wọ́n máa ra lẹ̀kẹ̀ lọ́wọ́ mi bèbè ìdí mo fẹ́ mọ́ ta ilẹ̀kẹ̀ ìdí sórí ìlẹ̀kẹ̀ ọ̀run àtẹ̀tọ̀wọ́ àwọn tó ń jẹ ìyẹn ìrànwọ́ ni wọ́n mọ̀ rà lọ́rẹ̀ àwọn tó ń parọ́ lẹ́nu tó mẹ́ta gan fún ọmọ olóyè ni wọ́n ọba lọ́la tí wọ́n ṣe ìdílé bá wọn náà wọ́n mọ̀ rà lọ́wọ́ mi. oyè mélòó oyè mélòó wọn jẹ lé yàrá yà yín láti ọ̀dọ̀ títí. àìsàn lóye ẹ̀yin sílẹ̀ fà á alẹ́pẹ́ ti gbólóyè láti ilẹ̀ náà ní abẹ́ bá ń gbólóyè àwa náà jọmọ olóyè. àwọn tó sì ń joyè ń dilé wọn wọn mọra lẹ̀kẹ̀ lọ́dọ̀ pàǹpà báyìí ni. ìlọkẹ rẹ ọdún olóṣooṣì rẹ kì í ní ìsinmi. kì í ní ìsinmi pàtó bí ṣe ń pọ̀ ní ìsinmi ọ̀wọ́. ó ṣe ọ̀rọ̀ ẹ̀yìn sá. ẹ̀yìn tẹ́ bá tún wá rí ìlẹ̀kẹ̀ míì tí kì í tọmọ ìlẹ̀kẹ̀ tí àwọn oníjó. Hmm. Ah, yọ̀nà sọ báyìí yọ̀nà sọ báyìí bàbá mi ah. ẹ dákun ah. ẹ jẹ́ máa ta lẹ̀kẹ̀. Eh, ẹ ṣé o ẹ ṣé o ah, ẹ ṣé o àṣelàní àṣelàní tí inú ọ̀dà ọ̀yà gbé bá mi débẹ̀. ó fi lọ́rùn lọ ní mo sọ bẹ́ẹ̀ bá mi nígbà tí mi náà rò lọ tí mo rò padà sẹ́yìn mo wá rò pé bí a kì í máa ta pákó. pákó. Ah! ọmọ ṣe sí à ah! ọmọ sàwọn àpótí ọmọ ṣe kóló owó ńlá ni o hmm. àbúrò mi mọ̀ pọ̀ gbọ́n báyìí o. Ah, àdó mo ti mọ òní náà lọ sọ̀rọ̀ tọ̀ lọ́gbọ́n jù. ìran jìgàn tẹ̀sẹ̀ rè délẹ̀ ni. Hmm, jìgàn kí ni jìgàn jẹ́ ọ̀lọ́pọlọ. jìgàn ọ̀lọ́pọlọ mọ́ ń jà káàkiri ilé yọ ọ̀bẹ yẹn kankan jà ojú ọmọ fi yáyá yára ṣe hmm. ọmọ pé tó bá kan kóló hmm. tó sóòlù tí lọ lè tà lẹ́sìpẹ́sì ọ̀nà Ìbàdàn kankan àwọn yóò mọ̀ pé ẹsẹ̀ rè délẹ̀ ẹsẹ̀ láàánú kàkàkà bùn lówó ẹ bá rajà. ìtúwá wà mẹ́ẹ̀ pé bábúrò mi máa kan kóló oríṣiríṣi tó bá gbé lórí afẹ́fẹ́ ah! yọta tí ó lò kìkì ju ara ẹ̀ jìgan tí wọ́n ń pè jìgan jìgan sẹ̀rẹ̀ náà tẹ́lẹ̀. kéèyàn kan mọ̀ ti da akọ rẹ̀ yóò ní ìpàdé eh, hmm. mi kọ́. yọ máa bá àwọn èèyàn jà káàkiri orí afẹ́fẹ́. gbogbo tí yóò ń dakọ̀ ẹ̀ ṣe rò pé owó kékeré so eh, owó pákó ni. ayé náà na ọyà sọ tiẹ̀ ń gbà náà hmm. ó fi là ó sori lóde. ó ẹ eh, lógún sí wọ̀ ṣe iṣẹ́ kankan tẹ. Ah! <laughs> mo tún ní mo tún ní plan fún ọ̀dọ̀ generation bẹ́ẹ̀ sẹ́wọ́n mi bá mi owó tèmi ò lè rárá wọ́n fẹ́ máa tapó sí mi. Hmm? tẹ́ bá wá bí mi kí n tẹ̀ hmm. ìdí tí mo ṣe gbọ́dọ̀ ṣe ń rí rèé o. ó sì dáa o. ṣe rí réètì táwọn èèyàn fi ń kúrí ara wọn ti pọ̀ jù. Hmm. ẹ̀mí yẹn ti dàbí fíùsì wọ́n kàn yọ pa ikú ńlá wọn ẹ jẹ. gan wa ń bínú ikú dẹdẹ gbò. ikú gangan ó lè dàbí dídí wákè ikàn mọ àwọn èèyàn. ní mọ àwọn èèyàn lẹ. tí kú bá sì ní wọn lẹ tẹmí bá ti ń tapó. ọwọ́ mọ̀ ta wọ́n mọ̀ rà lọ́wọ́ rẹ̀ kọ́dà kí bá ń bá kú gan ànira kó sí mọ́. òwò rẹ̀ gan pè mí ó sì máa bá mi ra pákó. ní sì máa fi ṣe kó dì àwọn tí wọ́n bá fẹ́ dúró òkú wọ́n mọ̀ kó lẹ̀kẹ̀ dì hmm, family business. Ah. <laughs> Ah, plan wa sọ́ọ̀kì báyìí. Ah, plan wa sọ́ọ̀kì báyìí. Ah. Bá mi kú oríire. Oríire tẹ̀ ṣe yọ̀ọ̀bà yín kalẹ̀. A sì mú àjòwò àjèrè. Ẹ̀yin ẹ̀kọ̀ dá wa lókòwò. Wọ́n ń ké ẹkún ayọ̀ ni bàbá ń sun kò. Ẹkún ayọ̀ ni bàbá ń ṣe. Wọ́n ń ké ẹkún ayọ̀ ni bàbá ń sun wọ́n. Báyọ̀ ló jẹ́ kẹ́kún gbọ̀n mo mo kàn wo mo kàn ro ilé ayé mi ni ọmọ ìyá mẹ́ta kò lè ṣọ̀kan nísìn ǹtẹ́ bẹ́yìn mi ó sì rí bẹ́ẹ̀ tí n bá lọ kí láǹfààní tí òfin ní èyí tí mà kéèyàn kan wá confuse mi èyí tí ìfin ní ta lè kí n fowó rẹ̀ mu tí kì í tó lọ kẹ́nìkan tiẹ̀ kan wá confuse mi. bá mi kí làwọn fẹ́ jogún bá ẹ̀kọ́ tẹ́ ẹ̀kọ́ náà rèé. bẹ́ẹ̀ bá lọ bọ́lá fẹ́ fi yín sí. ọfẹ máa ta lẹ̀kẹ̀. owó máa ta pákó ìwọ mọ̀ ta pósí. kò sí ẹni tí ó kò mọ́ sọ́ọ́rì irun yín. ẹ wo àbẹ máa ti tẹ́ mọ́ wá sí i. ó sì lè mú mọ́sẹ̀ rẹ o. ó ah. rí sákòbí rè. èmi líìdì mo líìdì àwọn ìwà bò mi. aṣáájú wa nù ìgbàlù àárín wa nù. bẹ́ẹ̀ ni àmì ìṣíwájú ni mí. kò sí sí kankan ẹ̀yàn ọmọ ẹ̀ tí mo kó tọ́rọ̀ mi lọ́rùn bí n kí n gba owó wa gidi ó tiẹ̀ tó tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ wèrè tí wọ́n ti mi gba màálù tójú rán ìjọ tí wọn dàwó fún mi mọ́. bá mi ẹ wo ìgbà wo lẹ́dàá wa ló kó wò yín ní kókó. ẹ fún wa lówó ká lọ bí owó wa ẹ fi bá fàdúrà tí ń dì. àbíkátì sórí rédì rẹ. mo rò pé ẹ wọ wèrè ṣé ẹ rò pé inú mi dùn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ni. ẹ ti jọ́ tí ẹ̀ fúláàtì mọ́ mi ń kùn ẹ̀ ti mo gbé lọ ti fúláàtì mọ́ mi lọ. bá mi bí wọ́n ti máa ń pààyàn ní sẹ́mi fúláàtì mọ́ yàn kù. sẹ́ẹ̀rí ẹ̀ ṣe nígbà pariwo ní ìsìn wọn ni mo pa yẹn torí mo ti rí traces ẹ̀yìn mi o ọlọ́run ah, kan sáà jẹ́ kówó tí mò ń lé ọbọ sí kí n adopt ọmọ mi kí ò ní gbanú ìyá yín wá. bẹ́ẹ̀ mo sọ ìwọ ní sìn. so èso rẹ̀ ah, ọ̀nà rè watermelon nǹkan gidi ló ti ẹ̀gbẹ́ra rẹ̀ àwọn ọmọ tí ìyá wọn lọ lé ọkọ lójú rẹ̀ àwọn nǹkan ti rọkọ fẹ́. Ah, ta ni ẹ fẹ́ wẹ̀ yìí ṣé ńgbà mo bí ọ ṣé ojú kan dì báyìí tó wàá rè pọ̀ gé ni. ó tún wàá sẹnu kùdùrù bí ó ń dé arúgbó òrì bó ṣe wú kalẹ̀ kí ó tó dé di pé gbogbo nǹkan ayé rẹ lọ́kàn wú kalẹ̀. bá mi nígbà sọ fún yín òwò tára bẹ́ẹ̀ ṣe ẹ fún wa lówó ká bẹ̀rẹ̀ òwò. ìwọ tó wá ǹlẹ blame wọ. àgbo yín ni ń dùn. ẹsẹ̀ ń dùn ọ ní ẹ bá yín gbàgbó yín. òjò kò sí nǹkan kan omi lórí bẹ́ẹ̀ omi kan gbà ní kò sí nǹkan kan ẹ ṣáàtù tí mo mú gbóná ni ló mọ omi ṣéèkì ẹ ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ ẹ òyìnbó ń pósí. ìmọ̀ rí ọ. ajé má ti ọkùnrin ogun ajé má ti ọkùnrin ogun olúwa o èèyàn ni òní bẹ̀rẹ̀ rárá rẹ̀ ajé má ọkùnrin ogun. òjò ń tí ń ṣe yàtọ̀ sí lẹ́yìn o ọ̀rọ̀ kí ni owó tó ní gbé wáyé ló ti ń dà mí láàmú níṣòro náà mo fẹ́ ṣàlàyé fún ọ. àlàyé kí ni. tó o gbé fún mi ṣé o fi aṣọ tẹ́lẹ̀ rẹ̀ ni. kò ṣé bí owó mi ṣe mọ bẹ́ẹ̀ ń bèrè. ṣé o tí mo gbé fún ọjà. gbogbo ẹ̀ náà rèé aṣọ mi mo ti bá aṣọ ń sálẹ̀ rèé. àìsàn mi mo ala yìí tó mi lójú náà aṣọ mi náà ni bó ṣe mo gbọ́ ọmọ kan sùn ọmọ tá a sì jọ sùn ní ìgbà tó lọ. ajimati ajimati mo tọwọ́ bọ̀ ń mo mi o. má jẹ́ kí tó tí o tó rú. à ń rú owó o ah, ọmọ kí ló sọ ń bẹ̀ ṣé bó lè owó olówó ni. ẹ ń fọwọ́ kàn án. bó ṣe á jẹ. Ah, ọlọ́mọ máa jẹ ń o ah, ọkàn mi sọ pé mọ̀gbẹ́ gbowó ìjọ náà o. Ah, ajimati para wa lórí owó yìí o. tó bá yóò jù bẹ́ẹ̀ lọ. irú àlùpà ìdáwó ló wá lù mí báyìí lórí kò yé mi ajimati bí mi nǹkan mi o òjò kúbo ẹ ọkàn mi gà ti dàrú báyìí. máa ń gbówó mi o. wọ́n lọ ìrìn àmì sì láfa tẹ́sán ó máa bẹ̀rẹ̀ lórí olúwa rẹ̀ báyìí ní ìsìn pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀. kódà mo ti gbọ́. àjẹmàtì bó lọ̀rọ̀ ṣe jẹ́ tó fi di pé aṣọ la bá ń ṣàlẹ̀ wo. ògùn aládé ń bọ̀ ọjọ́ ìlú náà ọjọ́ bọ́ọ̀lù ẹ̀mí náà báwo ni ọmọ mi ẹ kí ló dé ìjọba ẹ̀kọ́ ní ìjọba ìjọba pamọ́ ẹ̀ torí kò tẹ ọ́ tó lọ́wọ́ bomi pásọ̀ mi ló wá wà sálẹ̀ ìwùdá jọmí lójú pásọ̀ mi sì wọnú báàgì báàgì ní ẹ̀fọ́wọ́ sí. ọ sì mọ bówó ṣe rìn sọwọ́ fẹsẹ̀ rìn lọ́kọ́ òun ní báàgì ni. mo sọ fún àbí ìsọfún ọ̀rẹ́ mi o ti bínú sí mi gan ẹsẹ̀ bá ń rọ̀ fún mi lórí ọ̀fẹ́ mi ń wà kàn mi ń wà ọwọ́ nǹkan kò sí ilé ìṣẹ̀lẹ̀ sí mi dé o tàkúté alábòsí ló gbé mi yòó kò sílẹ̀ sí mi nígbà tí mo rí nígbà ìbomi ṣe ní ẹnu káàró ní ibẹ̀ ní ọ̀bà. ó dáa ajibanti ń bèrè lẹ́ẹ̀kan sí ṣé o ò fẹ́ ṣẹ̀wọ̀n o ò fẹ́ wàhálà mọ́. àwọn nǹkan ní wọ́n wọlé ẹnu nínú àmì ọ̀sẹ̀ wọn ní owó lọ lórí mi bẹ̀rẹ̀ pẹ̀tùrẹ́ lẹ́wọ̀n tí ó kọlà yóò pẹ̀ kó ló sàmì yìí kò sí lè torí rẹ bẹ̀rẹ̀ ọlọ́pàá lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe mọ̀nàmọ́ná kò sí lè torí rẹ bẹ̀rẹ̀ ọwọ́ àgbo wọn jalè lé yín rí wọn wẹ̀ wọn lé yín rí tó bá wá bẹ̀rẹ̀ kò yẹ kó wẹ̀ wọn ni sọ́wọ́ àṣẹ tí wọ́n ṣe nínú ilé yín àwọn àmójúgbò ń bẹ torí pé wọn wẹ̀ wọn rí nínú ilé yín ọwọ́ ilé mo pa láṣẹ ni mo fún ọ níjọ́ méje péré lẹ́yìn ìjọ́ méje yìí tọ́ ọ bá ti lè sọbi tó wò yìí wà tàbí kó gbówó yìí sí tàbí tó gbé sí àjẹmátì òdìlówó ntọ́ ọba mọ̀ àrà tọ́ ọba mọ̀ kó o lè fi dá tó fi yọ gbogbo owó rẹ lára rẹ ọ̀wọ̀ sọ̀dọ̀. ẹ ṣe bàbá mi ẹ yé e ní àgbẹ̀ ìgbà tó ọ tún máa olówó lọ. pẹ́ẹ́tì wáyé òkú ni aṣọ mi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. káàró má sì gbọ́ ọ̀rẹ́ mi tí mo rí báyìí kẹ̀kú ṣe pé mo ní pé gbogbo lọ́dọ̀ pé ń gbowó èlé bẹ́ẹ̀ náà mo ti. olówó náà tó tún ṣe fún mi. O ti bímọ mẹ́rin pé sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dì sí i kí dábàá tó pé mọ ẹ. Eh, kí ló ń wí kí ló ń wí sọ̀rọ̀ tó sí ọ lẹ́nu ni òjò lówó n tí mo sọ ohun àṣẹ ti gùn. bí bẹ́ẹ̀ kọ́ ni kí ni kí lẹ fẹ́ ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀. kí ni mo fẹ́ ṣe. bẹ́ẹ̀ ni. ẹ̀rín ẹ̀ pàbí kí ni mo fẹ́ ṣe tí wọ́n pé ọ ni kó o bá ń gbé owó mi jáde àbí kọ́ lọ wá bùbù dákẹ́ gbówó mi fún mi. ṣíọ. ẹ ẹ jẹ́ fẹ́ lù mí ẹ wo tẹ bá ń gbọ́ ó ti lọ it's gone àbùbùtọ́ ni kọ̀kọ̀ àbùṣẹ́kù ni owó yín ni ó ti ń lọ. eré ẹ̀ pa mi eré kọ́ mọ̀ ń bọ́ ṣe é bojú ẹ jẹ́. ojú ta lẹ fẹ́ bàjẹ́. é bojú ẹ jẹ́. ojú ta lẹ fẹ́ bàjẹ́. ẹ wẹ kó ẹ kó bó ṣe ṣe kúrò ní sọ mi jàre tẹ́lẹ̀ kọ́ àwọn èèyàn gidi wá bá mi rajà ọ̀rọ̀ lè ń dọ̀jà nù fún mi irú kí nìyẹn. irú pátá àwọn olè lẹ́yìn náà. fọ́ gbogbo kílẹ̀ dá fọ́ mi náà mi jọ. owó nìkan kọ ẹ wá máa mú. ẹ wẹ máa lọ jàre ẹ máa lọ ẹ máa lọ ó dẹ̀ ń dọjà nù fún mi. orúkọ smart lójú ara ẹ máa bí. àwọn ní kẹ máa lọ kí ni gbogbo eléyìí náà mo máa pa àwọn mọ̀tá sí yìí o kí ni gbogbo rẹ́bìṣì náà mo máa pa àwọn mọ̀tá sí yìí sí ẹ kọjá ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ mo máa pa àwọn tó jù yín lọ sí yín o ẹ ó yẹ wá máa gbowó yẹn gbà yẹn ẹ máa gbà ó tó ti lọ gbogbo nǹkan tẹ̀ ṣe gbèsè lẹ́fẹ̀ẹ́ gbèsè lẹ́kọ́ra yín sí o gbèsè lẹ́kọ́ra yín sí o ó lè gbà. ibi ìpagún alẹ́ o. agbe ní ń béèrè pàdé olóògùn. ayé ọ̀pọ̀lọpọ̀ ti ta. ìgbìmọ̀ ti pagún o. ń gè. ẹgbẹ́ ni ológun kú sọ̀ǹda ni ṣé gbogbo ń tẹ̀sí orin give and take ìwèrè tẹ̀ yìí sásìkò tó yẹ kẹ́ ẹ máa ṣeré. kí ni ìpagún lọ́jọ́ alẹ́ igun yín ló ti fẹ́ lọ́sà ikú tẹ̀mí ń pa látàrọ̀ tí orí nǹkan kan fi ẹnu ẹ̀wá ìjọ ń give and take kí kí pagún lọ́jọ́ alẹ́ ah. ọyẹ rán lọ jẹ̀sà ní ẹnu rẹ̀ láàkán ẹnu rẹ̀ láàkọ lùkúlùkú láàfọ ẹlẹ́nu olùdùmọ̀ rẹ̀ bọ́jẹ̀ kó fi fẹ́ sí. Ah. ẹ jẹ́ ká ronú nǹkan gidi o ẹ jẹ́ ronú nǹkan gidi o ìwé ìṣẹ́ àkùbá. Ah! kí n ti mọ̀ kí wọ́n kó lọ́dọ̀ ọ̀gá mi. igun yà hungry igun pa ogun. sotiri wọ náà lálákùbá o ọ̀gá tèmi mo tẹ̀ mọ́ owó jí kárígbà yìí méjèèjì lè fi sẹ́lẹ̀ tẹ́mi sí ń ṣe. bébí ṣe ń pa yín. ẹ ṣe èmi wá ní ọ̀fi sẹ́lẹ̀. ìwọ kọ́ ló ní fi sẹ́lẹ̀. Ah! onírọ́ onírọ́ ni. irọ́ pa ọ́. tọ́lá bá mi tó lọ́wọ́. o sì bẹ̀rù ọlọ́run. ọgbẹ́ni gbẹ́rọ akẹ́jọ́ àgbàyà ni ọ́. àgbàyà ni wọ́n náà. ọ̀rọ̀ wà dójú ẹ̀tàn ọ̀ wà mọ̀ sọ̀rọ̀ lẹ́yọ̀kọ̀ọ̀kan pẹ̀lẹ́ o líìdì kan ni mi ṣe ti bá sọ kọ́ lọ yẹ kẹ́ ẹ̀gbọ́n sẹ́mi mo ní ọ́fíìsì ẹ̀lẹ̀. sáà ṣáájú gidi mi wọ̀ yìí ọmọkùnrin rẹ̀ ń kà ẹ wò ó lè bí ti bẹ̀rẹ̀ sí ní paṣẹ ajúmọ́lé. ẹ wò ẹ ọbíìsì. ó fẹ́ gba bẹ̀rẹ̀ gba ọtí yìí ìjọba gba ọtí bẹ̀rẹ̀ lọ ah! ń yàdá ń pa mẹ́ńtọ̀. ọ̀rọ̀ ta ni fi ọ̀sẹ̀ mẹ́ńtọ̀ inú gbọ́dọ̀ ti kó wọn lọ yìí gbogbo àwọn ọmọ tó motivate ó ti kó wọn gbọ́dọ̀ àmì. lórí ibú tí wọ́n máa fi ń fi ọ̀sẹ̀ last slide náà nù. ta ló ń fi ọ̀sẹ̀ last slide. orí bó ṣe rí. ta ni fi ọ̀sẹ̀ last slide ìwọ táyà fọ́tò táyà fọ́tò làtẹ́yìn tán fi ọ́ sí last time tí ń bí ọdún. tó gbádùn. ọ̀gbẹ́ni kọ́mídọ̀ ọ̀gbẹ́ni àǹkan mi o. asiru. saragama. taba. ah piramidi. madinti. ah mọ́ọ̀lù. olóòsì. ọlẹ́lẹ́yà kò tí ì yẹ ká mọ bára. alatu kéde. alatu. lọ́bìtì. ẹ wo ebi lẹ́yìn ebi nípa mi ò jẹ́ gbogbo agbíyẹ ló kúkú tó ń ṣe ní òkúkú rọ́nà àbáyọ gbogbo ọ̀rọ̀ àbáyọ rẹ àkóbá ní jẹ́ fún ọ ibi orin tẹ̀sí bẹ̀rẹ̀ náà láti pariwo mm. ibi òní pa fúnbẹ̀ jẹ́. ayọ́jú ti dé o labalábá ní fò kiri. ẹni bí bá ti ń pa náà ni labalaba mú wọlé. ọ̀dọ̀ rẹ ní bọ̀ ah. dákun solúsàn wò lọ́lọ́ orí báyìí. ọ̀nà tẹ́jú ò ní gbà pa wá hmm. ọmọ tẹ bá ti rẹ́dí àti gbọ́. àti rẹ́dí ọ̀ya. olúbùnmi olúkunlé olúrìndé àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ni ó wà. ọlọ́dà kan sànù ilé ayé ti gbẹ̀gẹ́ èyàn náà gbọ́dọ̀ mọ́ lùlà káàrà rẹ̀. kẹ̀kẹ́ kẹ̀kẹ́ bàjẹ́ òṣèlú jíbí ṣé fún mọ̀ ọ́n lòun àbí àjì a sọ dogo ni a. Ah gbogbo ara màálù kìkì owó ni kò sí nǹkan tí ò wúlò lára màálù ìdí tí mo fi ní kọ́ ọmọ ló làákà tìmí látàyò. ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ yìí lẹ́gbẹ́ bẹ́ẹ̀ ó le ẹgbẹ́ kẹ́kú ṣé ẹ̀yin lẹ́gbẹ́ bẹ́ẹ̀. bàbá ẹ má fọkàn mi o. ṣé ẹ̀yin lẹ́gbẹ́ bẹ́ẹ̀. bàbá ẹ má pè àlólè o. tí má pè lólè nǹkan. ah èmi náà pè tèmi padà ní o. ó yá pè lólè. lọ́rọ̀ kékeré eh. ọ̀rọ̀ kékeré tó yẹ kẹ́kàn sọ pé ẹ̀yin ọmọ yẹ kó ṣé ẹlẹgbẹ́ èyàn tí ó sì lẹ́gbẹ́ láyé ò lè lẹ́gbẹ́ lọ́run ẹ wo wájú ilé yín tàlẹ́ ní tó wọlé tó jáde àdánìkan sùn àdánìkan jí àdánìkan wà kiri. àbó lórí burúkú nìyí ni. ẹ bàbá yẹn má gbé àṣẹ pé mọ sẹ́yìn náà bímọ tí yín ni nígbà pé gbogbo ọmọ tẹ́tí ẹ̀bí àwọn ìyàwó yín ti kó wọn lọ wọn níbi ẹ ti ń fẹ́ pè bọ́ṣọ lọ́rùn àwọn ọmọ ọlọ́mọ nù bàbá ìjẹ́ kórìí yín ó pé o mo bọ̀ fẹ́ gbàlagbà ni mọ́mọ́ tí mo lè sọ fún yẹn jẹ́ kórìí yín ó pé o kí ló bá sọ fún mi kí ni jẹgbẹ́ ni ẹ̀yin tẹ̀ sínú ẹni tí ọmọ sọ fọlọ́ pé oṣù ọlọ́run ò bójú mi jẹ ojú yín ti bàjẹ́ tẹ́lẹ̀. ojú bá bàrẹ̀ ó bàjẹ́. àwọn tó bí iná fojú yín jẹ yín ọ̀nà fi wàhálà síbi bọ́ọ̀lù òǹkè. ojú bá ba yín ọba jẹ. ẹ ẹ ẹ ẹ gbogbo kan mọ gbà kí nǹkan mọ bí bàbá mi tàfàlà o. ẹyin kóyà lójú ayé lójú oorun bí ẹ bá darúkọ bàbá mi mo lè sẹ́ǹjì rẹ̀ fún yín sẹ́ǹjì rẹ̀ fún yín o. à ojú àwọn náà ẹ mọ bàbá tèmi wéwé ẹ̀yin ni. ẹ káre ń wọn mọ bẹ́ẹ̀ nílà ká ètò báyìí ẹ wá dúró lèmi mọ. kò sí tá a lè ṣe pátápátá ìfẹ́ lọ lè mú òògùn wá tẹ bá lọ tẹ bá dé ẹ jòdó lóye ẹ dúró lèmi tí a bá ọmọ burúkú yìí orí ta yín orí ta bàbá yín orí ta yín orí ta bàbá yín ẹlẹ́mọ̀ ògùn yín wa orí ta bàbá yín ẹ ní kúre. gúngún dùnkún ni tó ṣe wé gẹ̀rúgẹ̀rú ìwọ ní kọlọ ọmọ ògùn ẹ wá kí la fẹ́ ṣe ọ̀gbẹ́ni kò sẹ́wọ̀n ọ̀gbẹ́ni tania ọ̀gbẹ́ni kò sẹ́wọ̀n àbórí ta ẹ́. ṣe ẹ lẹ́ẹ̀lẹ́kọ̀ọ́ ni. tania ọ̀gbẹ́ni tania àbórí ta ẹ̀ dànù ọ̀gbẹ́ni kò sẹ́wọ̀n tó ti wà lásìkò gbogbo ẹ̀kẹ́ ló ti wà lásìkò bọ́ọ̀lù òkè mọ́ ògbẹ́ wa tó bá lọ àwa náà lọ bàbá lọ́lọ́gùn lóòótọ́ ni. torí pé mo ti para lórí bíìtì agídí mo ní sọ̀pẹ́ tó bá lágídí ó sọ̀gá ológun ó ṣeéṣe káwọn náà mọ̀ ní nǹkan kan tó bá dé tó ti yọ báwọn wèrè nínú ló ó lo wèrè pẹ̀lẹ́ nítorí òkú ni tó bá stubborn ó lè yà fún un tó lè kó stubborn ó lè mọ̀ ní nǹkan kan. báyìí nìkan tọ́ olórí burúkú. báyọ̀ o. kò ní fi kankan ṣe wá pátápátá àyà. búrò o. ọkàn mi ní àfitì késàrì fún késàrì. báyọ̀ ṣe wá nǹkan. èmi fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ni sọ́wọ́n pé mi náà gíràn tẹ́lẹ̀ sọ́wọ́n mọ̀ ni. ọmọ tó bá lọ́pọ̀ lẹ́kọ̀ọ́ níta wọn ti ń kọ́rù wọn wálé wọn kọ yín lẹ́kọ̀ọ́ tẹ̀ ní o ẹ pé ló bu kú ọmọ nìyí bó ní gábà sùn gáì kọgá rẹ lẹ ni òkú gire òkú gire òkú gire bígi bá kú ìdòkú ni yóò sì jẹrà àmọ́ ah! yìí ti lọ ní kíní tí mo lò látẹ̀sìn tí mo sì ní wọ́n tún lò láàárọ̀ yìí kí n sáfi kàn wọ́n láàbá yìí lásán wọ́n sì dòkú wọ́n dòkú igi wọ́n sì máa jẹrà ah! mọ̀ ṣe o kò burú ẹ̀pọ̀ ló burúkú nìyí olùsí olè wọ́n fẹ́ jí kẹ̀kẹ́ mi gbé wọ́n gbé ẹ́dòkú lórí ibú. Ah, kí ló dé? ọkọ̀ láwọn èwo làbúrò máa pariwo tó tó báyìí. kí ló ṣẹlẹ̀. àǹtí nǹkan kí nǹkan àmú iye máa sunkún ẹ jẹ́ ká gbà pé bọ́lá òun ṣe kọ́ nìyẹn àbí. kí ni tó ṣẹlẹ̀ báyìí. ṣèbó tó pa mí ní ìpè. kí ni tó ìdí mú bẹ́ẹ̀ fún kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ báyìí lábẹ́. nínú mọ́tò yìí mo wà tí mo sì lálàá àlọ́ tí mo lágbó gbogbo àwọn tí bẹ́ẹ̀ nù ọkọ̀ yá ti bọ̀ sálẹ̀ àti ìwé. Ah! Ah! Ah! mo dáná mo dáná ẹgbẹ́ mi ò lè lálà kọ́mọ̀sẹ̀ mo lè mọ́ là mo lè mọ́ là mo lè lálà kọ́mọ̀sẹ̀ mo mọ̀ dáná. bó ló ti la. ṣé ìtura mo rí. mo dáná. kọ́dà dáìbà lọ kọ́kọ́ kú. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ èmi tí mo fọṣọ tí mo sásọ tí mi ò tí ì ka. bàbá èyí ni ẹ má sọ o gbogbo ẹni tó kọ́lé kọ́ ní gbowó lé o bẹ́ẹ̀ kẹ́ ẹ̀ ṣe pélé kọ́ba yín kásọ tẹ́ ẹ tẹ́ ẹ sásọ sí eyín báwọn gbogbo wa ti fẹ́ gbé gbogbo gbàjà ẹ já máa gbàdúrà ká lọ́rùn wọ̀. ikú ìmọ̀ ẹ̀wà jẹ́ ikú ìmọ̀ ẹ̀wà jẹ́. bàbá tó fẹ́ ju ẹgbẹ́ kẹ́kẹ́ mi kọ́lẹ̀ sí ọ̀rọ̀ mọ́lẹ̀ yóò ṣọ́ra àdúrà rárá o. kẹ́kẹ́ rẹ̀ ju aláàbí mo

àwa ní ọ̀dà. bàbá bọ́lá ẹ kọ́ ti dáa jẹjẹ kọ́ kọ́ kí kúkú sùn ọ bọ́lá ìkọ́ tó. a ní ìfọ àdúró yìí táwa yóò ṣe é dúró sí. ìran tálákà náà ni wọ́n lágídí. èmi ṣáà mọ̀ pé aláburú kò ní ṣe lórí wa lágbára Ọlọ́run. ẹ máa wò ikú ni mo wọ káàkiri tí wọ́n rìn. bàbá ikú ni ikú ah, ni yín. ikú bò. bàbá ikú ikú bẹ̀rẹ̀ ẹ̀rọ ní yín lábẹ́ ikú ti rùn. ọ̀dà bàbá dírẹ́fà ṣé ẹ̀gbọ́n pé kẹ́ fáwọn ọmọ ṣé ẹ̀gbẹ́ ẹ̀gbọ́n látàrí náà pàkì tẹ̀lé ẹ̀gẹ́ tó kọ́ fún ah bàbá kí ni gbogbo ilé tẹ̀ ń ṣe yìí. owó owó owó owó bàbá wọn ní abọ́lẹ̀ bọ́lẹ̀ ẹbọ ni. owó dà owó dà owó àwọn tani owó ah, àwọn tani. owó ti ń ṣerú ẹ. ẹ sọwọ́ mi wá ẹ sọwọ́ bàbá. ẹ sọwọ́ bàbá yìí. owó ti sọwọ́ mi. ṣé làwọn ọmọ dàrán ah, eh, ṣé wàá já wálẹ̀ ni bàbá ṣé ń já wálẹ̀ ni ṣé ń já wálẹ̀ ni ah, ọmọ dàrán bàbá ọmọ dàrán bàbá irú wàhálà wo gbogbo lè bá. Hey! Hey! Let's lẹ́sírẹ́sì ah. lẹ́sírẹ́sì. inú ah. wọ́ọ̀kì ọwọ́ọ̀kì. ọwọ́ọ̀kì ọwọ́ọ̀kì. Ah, àtẹ̀mí mo sọ fún ọ pé yóò wọ́ọ̀kì <laughs> igi ski. gẹ́gẹ́ sí ọjà fún ọ you. ìwú ni ọbẹ̀ ẹrù jí. ọbẹ̀ ẹrù tẹ́lá tẹ́lá wèrè tẹ́lá wèrè lọ́kọ̀ jẹ́ tẹ́lá tẹ́lá tẹ́lá yọkan ni o wọ́n bá yẹ pé gbàkan tí tẹ́lá máa ń pọ̀ lẹ́sírẹ́sì. ìmọ̀ ń sáré tẹ̀lé èèyàn bí pàtí ọ̀pá yẹn ń gbádùn. kámọ́ kọ̀ọ̀rọ̀ kámọ́ jalè tẹ́lá àbúrò mi jẹ́ wà lẹ́rìí dáadáa tẹ́lá. mọ̀ ọ̀daràn ọmọ ìyá mẹ́ta ni wá ọmọ ìyá mẹ́ta ni wọ́n ti ní kọ̀ọ̀rẹ́ wẹ̀rẹ̀ olówó ló ní wá o. ẹni kò dúró aláwọ̀ wèrè ó ní ó ní ó ní ó sáré ẹsẹ̀ kíákíá kíákíá yìí. ẹja bí ọlọ́wọ́ lọ́wọ́ wọn àbí o àbí o. tó bá ń gbọ́ sálárò.

èmi náà rò sọ́tún mò ń rò sósì ṣùgbọ́n nígbà tí mo rò ibi ìgbà tó kù lé yẹn ó tó èmi nìkan mu. sọ gbádùn. nígbà tí wọn nìkan bá ara rẹ pẹ̀lú gàrí ilé kí ni tó kù táwọn afẹ́ jẹ. ọ̀ọ́nì làákàyè rárá gbogbo rẹ báyìí mọ ara nìkan náà lọ́mọ ń ṣe òsì. kí ni tó fi àjẹsà àbádélé báyìí. ẹ jóye. àá rẹ ó èèyàn lébi ń pa àwọn onígbèkùn rẹ̀ wá kọ́ bá kí nǹkan ṣe sún fún ìpani kí la fẹ́ ṣe ìbéèrè mi ni kẹ́ ẹ dá mi lóhùn. ẹ wò ó èmi ní ní táàsì sí ẹ gbọ́ ẹ̀sùn máa yìn. ìrọ̀lẹ́ táàsì. ọmọ ìyẹn ti jẹ báńkì ní o ọkàn máa ń wúlẹ̀ ni. mo ní iye tẹ́ ẹ bá fẹ́ kó wa ni kẹ́ ẹ kó wa ni. ó dáa tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tà fún mi lóòótọ́ ó yẹ gba three thousand. Ah, tọ tàwa lèmi tí ń pè ń gbà ẹ ti wàhálà. Ah, ẹ ṣe ajá túbọ̀ máa wá o ẹ ṣe gan mo dúpẹ́ o. yọ̀ọ̀rọ̀ ń fẹ́. ogun mà ti ṣẹlẹ̀. kí ló dé. Ah! èmi ló dé. mo ní ṣe sọ lọ mo ní ṣe sọ lọ. kí ló dé kí ló dé mo ní kó má wá báyà yìí má wá ṣàlàyé fún wọn má sọ fún wọn ní tó ṣẹlẹ̀ ń ta. kó má sọ pé kí ni kí ló ṣẹlẹ̀. kò sábẹ́ amọ̀ sínú rẹ̀ ó dùn ah, pé mọ́tò pa ọmọ òun. mọ́tò kọta ni. ẹjẹ wa ẹjẹ wa là ń lọ. bá a ṣe ríro nkálá náà nù nínú àgbàlá ẹgbẹ́ rẹ̀ wá. ẹ wo kí mọ́tò ti pa ọmọ yín síjọ sàn. níbo níbo níbo níbo. mo kú ọ yẹ mo kú ọ mo kú ọ ah. mo kú ọ ẹ mọ̀ bọ̀ ah yẹ mo dáná mo dáná ẹ. Ìyá ló ka ẹgbẹ́ bọ́ọ̀lù. ẹ máa bọ̀ ibi ni o ẹ máa bọ̀ ibi ni o ilẹ̀ ṣe dá báyìí iná ń wù nílẹ̀ ní ilẹ̀ mọ̀ ni dédé ibi ni oríta ni ọkọ̀ lọ jẹ mọ́ ayin tó wá dúrà gbogbo ilẹ̀ yìí ni ò wá yé mi wa ọmọ dà ọmọ wá dà dáadáa ló wà ẹyin náà lọkọ fẹ́ sí. ìyá yín náà láti rẹ́ni ṣàlàyé. bọ́dẹ̀ ìjọ ẹ dákun ẹ wá ọmọ tó ní ọkọ̀ pa síbi náà níbi bí níbi bí. ọmọ ẹran lọkọ pa bí. ẹyin Rónkẹ́ la máa ń kókọ ẹran nígbà tẹ́yìn náà sì nígbà tẹ́yìn náà sì bímọ tí ń jẹ Rónkẹ́ ìdí nu àwa ni ká wá fi ọmọ wẹ́wọ́. Hmm, àti pé ọmọ yín. ọmọ tèmi lẹ fi ń wé ọmọ ẹran. ẹ ṣe bí ọmọ yín náà máa ń wo òwúrẹ mọmọ dáná mọmọ dáná mọmọ dáná ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́. ah ìyá Rónkẹ́ ṣé ẹ fẹ́ tẹ̀lé Rónkẹ́ ni ṣé ẹ fẹ́ tẹ̀lé Rónkẹ́ ni ìyá Rónkẹ́ ẹ má lọ wá o ìyá Rónkẹ́ ẹ má lọ wá o ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́ ìyá Rónkẹ́. ẹ wọ ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ yín. ẹni kò lè dání mo mọ̀ dáràn ìgbà mi ò mọ̀ ti pé gbogbo ẹran ọ̀gbẹ́ lọ mo rógo Ah, ah. Eh, eh, olúbùnmi àti olúkúnlé àwọn wọn wá pè mí wọn ní mọ́tò gbá Rónkẹ́ nígbà tí mo dẹ̀ máa dé sí mi ò bẹ́ẹ̀ ràn gbẹ́ kankan mọ́. ẹ eh, bẹ́ẹ̀ gbẹ́ mú mi. Ah, mo mà dáràn kẹ́. mo pàdé olúrìndé nígbà tí mo ń bọ̀ tó falẹ́ ló bàgì lọ́wọ́ ah, báwọn olórí burúkú sì máa ń ṣe nu wọn padà gbà nínú ìlú yìí nìkan tá. olúrìndé aṣáájú ọmọ wọn ni. Eh. Ah, wọ́n wá tàn mí kúrò ní ṣọ́ọ̀bù ni. wàhálà plus fifteen náà ó ta bára ilé ó ti ta bára oko. wọ́n mọ̀ ṣáájú mi mẹ́rin sọ gbádùn lọ́fẹ́ fásitì fún ọ pílíìsì náà níbo ọjà nọ́sẹ́ńsìtì ọ̀yá mú yìí mú aláwọ̀ àbíkọ́ mú yìí. èyí tó bá láwọ̀ tó lè gun mọ́fẹ́ tó sì nìsan. yìí ni. tírì wà. wọn kálukú mẹ́rin fúnra rẹ̀ o àwọn gbáwọ́ wọn ṣáájú mi mẹ́rin. yóò kí n ṣe jẹ̀bi ẹ̀pọ̀n. kìí ṣe ẹ̀pọ̀n ní bẹ́ẹ̀ ẹ̀pọ̀n lélẹ̀ ìyàwó bí ṣe mí jọlọ́jọlọ́. kìí ṣe ẹ̀pọ̀n bàbá sì jẹ́ pọ̀n ni mo wá mọ fọkàn ṣe pọ̀n. ọmọ olè mi ní kí ẹ jẹ pọ̀n láìsọ blue film. gbà. ẹ̀fọ́ yẹ́rẹ́ rẹ̀ bí ẹ̀pọ̀n nù. ẹ jẹ jẹ bẹ́ẹ̀. ẹ jẹ jẹun tẹ́pọ̀n rẹ. ẹ sì jẹ pọ̀n nù. mo ń fa pọ̀n. máa ń fa pọ̀n ẹni ń jẹ nínú ìlú rẹ̀ kódà balẹ̀ ìlú yóò jẹ irú ẹ̀rí. àwọn bàbá rẹ̀ jáyé ni. n fẹ́ ẹ̀ ń sọ. n táwọn wí dùn sí mẹ́ta ni àwọn táwọn ni. dákun n lè lọ kó mẹ́ta wá ní ọkọ orin márùn-ún sí káwọ́ hmm, mẹ́fà ní kókó àmú méjì méjì. ẹ wọ ẹja jẹ bíbọ ọyọ kọ̀ọ̀kan sí kájọ ìtòkù. Hmm, kò tẹ́sí ni. ara dín yán. a ah, kì í ṣe pọ̀ ó síra wọn ni. ibi hmm. ọmọ. sọmọ mọ̀ mú. Ah! ọmọ mọ mu. ṣe jà yín. báyìí kò fẹ́ gbé ọ̀rẹ́ yín fún mi. ìgbà. bẹ́ẹ̀ ni mo fà. ọ̀dẹ̀ ni wọ́n pẹ́ náà wá. ẹ̀mí ò sì lè fóbi tí ọ̀yà tàtú. má bọ́ má bọ́ má bọ́ má bọ́ kọ́ ọ̀yọ́ kẹrin. obìnrin tí ọba ti ya tàtún báyìí. tàtún. ó dúró dì. ah àmì títí sínú. ẹbí fọkàn sí. Hmm? ẹ bọ́ ni o ẹ bọ́ ni o èèyàn máa bí ìpàdé ọmọ ẹ̀dẹ̀ ọmọ burúkú ọmọ jákèjádì ẹbọ́dé olúkúnlé olúbùnmi olúrìndé ẹbọ́dé. tẹ́ ẹ bá jáde nsìn a máa dáná sun imọ́ nulẹ̀ yẹn ni. ẹ jù lọmọ rẹ ṣe bá jáde o. ẹ gbọ́ mi. ẹbọ́dé ẹbọ́dé sì sí sí sí sí báyìí báyìí ẹ̀yin olórí burúkú ọmọ mu àlẹ́ jákèjádì ẹ̀yin ọmọ tí bàbá yín ò kọ́ bàbá ìyá ó bá wọn mọ̀ òfò kalẹ̀. Ah, ká mọ́ parọ́ mo fi ọkàn sẹ́rìn gidi gan tara wọ́n fà já olólọ́pọ̀ lọ ni. Hmm? ìyá arúgbó kíta jílé ẹranko hmm. ó tún káwọn bọ́ọ̀sì dé ta o. Ah! oníyọ ó dilé o. Ah! ẹni oníyọ ó dilé o hmm. wọ́n dèmi ládé pàtó padà dé sí ló dèmi ládé ẹlẹ́dàá mi sànú mi mọ́mọ́ jẹ́ káàsì yóò tù mọ́mọ́ jẹ́ káàsì mi yóò tù àṣírí ẹ̀kọ́ ìtúlójú ewé. ní gbogbo rògbòdìyàn báyìí iná iná iná pátàǹtì mi kọ́ yìí mo mọ̀ dáràn pátàǹtì mi ní irun báyìí kí ni wọ́n á máa gbóyàn àbí tí iná bá mú pátá ẹ̀ nìyẹn bó ni ó ṣe kárí káàtì mo mọ̀ dáràn. olùkúlé má bọ̀ ta o olùkúlé má bọ̀ ta o ah lórí ẹ̀rọ ẹ̀ lò ó orí ẹ̀rọ èlò ẹ̀rọ èlò ẹ sún wa. olùbùnmi olùkúnlé olùrìndé àwọn ọmọ tá ń tara ọmọ ni ó hà ẹ pé kí n gbá àwọn olú àníkà pé kí n gbá àwọn olú àníkà pé kí n gbá àwọn olú ọmọ ṣe dání kan fà fọwọ́ kúgbó. ẹ wá wo àwọn olú ọmọ olúbùnmi olúkunlé olú. ọmọ ìyá mẹ́ta ni wá ọmọ ìyá mẹ́ta ni wọ́n ti ní kò rẹ́wẹ̀lẹ̀ eléwẹ̀lẹ̀ ni wá o ẹni kò dùn mọ́ kó gbọ́dọ̀ sọ pínrín ajẹkúnya ni ó jẹ ẹni kò lè dání mú tó wá ń dènà dé níní ajẹkúnya ni ó jẹ tó bá ń gbọ́ sálárò. Baba, baba, baba, ń sálárò àwọn ọmọ ń sálárò wọ́n wá di ọ̀gbá ọ̀gbá fámìlì sọ́kò ti lọ olúwàmọ́ ẹ wá wo àwọn olúọmọ olúbùnmi olúkunlé olúrinde àwọn ọmọ tábìlì. olúbùnmi olúkunlé. Burindi. Ah. Olúra dáadáa olú olórí ìbú ló pọ̀ akọbi iwere akọbi àkọ́bí ìwèrè àkọ́bí òsì. Ah. Ẹ̀kẹ́ rẹ̀ bẹ́ mú mọ́sànú epo. Ah. Bí n bá gbọ́ Ṣé bí wọ́n bá tiẹ̀ ń dárúkọ àwọn àkọ́bí? Ṣé ó yẹ kí ìlú rẹ̀ Èmi máa ń sọ̀rọ̀ mi tí wọ́n bá dárúkọ àkọ́bí, mo sì mọ́ náà sókè. máa dá fún ọkọ bá tún yọjú bí ọba ti yọjú yìí ni wọn ó fọgi mọ lórí nu. ní ah! mo ṣe kúrò. bí èyí bá ti orí ibú ara tiẹ̀ tó kórin eléyìí ó kóran tán ìríkàn gàgà òsì gàgà ń sín ni kọjọ ìyá kọjọ bàbá ọjọ wèrè tẹsẹtẹsẹ ìwọ ah, ojúgbà mi tí o ẹ̀yin méjèèjì wá kóra dáradára tí èyí tá a rò pé yọ̀ọ̀yàn yọ̀ọ̀yàn dú ṣé yẹ kóun náà jórí rè ó pín torí ìwọ̀n ó pín. bàbá ẹ bàbá ẹ má pàbúrò mi o ẹ má pàbúrò mi o. ẹ ǹjẹ́ ọkùnrin náà yín bẹ lára yín lẹ́yìn tó jẹ́ wípé ó yẹ kẹ́ ẹ pawọ́ pọ̀ kẹ́ ẹ lọ rèé ṣiṣẹ́ bí bàbá yín ó ṣe kúrò nínú ibi títí ń sin gbà kẹ́ ẹ fàáyọ kúrò ń bẹ̀ iná ọ̀tún wa ń dáràn kiri ẹ wá mú ọkọ̀ ìdílé yín ẹ sọ́dọ̀ olúdáràn olú ọmọ làwa wà á ń lórí dára. orí ibu ni bí n bá tún gbọ́dọ̀ ọmọ lẹ́nu rẹ tí n bá gbọ́ ọ lójú. tí ah. hmm. wọ́n ń dẹ̀yìn tí wọ́n ń dà yín. Ah. Àdàsá hmm. Kẹ́yìn náà ń wò ó ṣé n tó yẹ kọ́mọlúàbí ọmọ ìṣẹ̀lẹ̀ ìṣeun ẹ tún lọ rí i pé ẹran lẹ́ran kún wọn ọba gbọ́n. ìmọ̀ náà àwọn àbúrò rẹ̀ wọ́n. ibóbìnrin lòun ó tiẹ̀ jẹ́ pé padà sùn ló kó kàn inú ilé yín ni àbóbìnrin kọ́ ṣé òye kẹ́yìn tẹ́ ẹjọ́ kùnrin ọgbọ́n ẹ wo ọ̀sẹ̀ lèmi ọ̀pá ọmọ ní dá lábàá rárá fún yín o ẹ wá bẹ́ẹ̀ ṣe lọ rèé sanwó ẹran tẹ́ ẹ jí gbé láàrin ijọ́ méje kọ́dà kò gbọ́dọ̀ dín bọ́ bá dín ah! ẹ mọ̀ wípé nígbà mo wà ń Ṣàngó Òde ní tí mo fagídí ṣe é ṣe kékeré àwọn ìjáde lóòótọ́ làwà lágídí. ọjọ́ méje péré ẹ lọ rè é sanwó eré lẹ́ràn. bí bẹ́ẹ̀ kọ́ gbòòrò gbé gbòòrò nìkan kọ́ ni ó wà padà gbé ẹ̀yin náà padà lọ rè é sí gbà bí bàbá yín ṣe ń sí gbà á jẹ́ wípé fúnra yín lè mú ọkọ̀ ìdílé yìí ẹ̀ṣọ́ dúdú dárò ojú sí gbà mí sáà lè mọ́ ọ lọ bẹ́ẹ̀ ti ṣe tán. èmi ti ṣe tán. ẹ wò ẹyẹ gbọ́n mi méjèèjì ẹ jọ kí ni ìtumọ̀ pé èèyàn ń sìn gbádùn. bíi pé èèyàn ń ṣẹrú ni. bíi pé kọ́ bí ìgbà téèyàn ń ṣi ẹrú kọ́ èèyàn ń ṣi ẹrú ni irú ẹrú bẹ́ẹ̀ ò tún ní lẹ́fù ó yẹ yín irú ẹrú bẹ́ẹ̀ ò lè bá wọn pòwe pé ẹrú ni bàbá ọ̀nà lójì kò ní ẹbí kò lára tó bá ń tó bá wọn ni. ẹrú kẹrú abilala lẹ́nu ni ó bẹ́ẹ̀ lọ ah, àwọn ẹrú tí ò ní lẹ́bù ni ẹrú tó ní kàtígórì ẹrú tí bá mi ṣe ẹrú burúkú burúkú abilala lẹ́nu. ẹ jọ tá a bá wá rí owó ẹran ìyá rohun kẹsàn sípò àná màá lọ ṣe ẹrú nìyẹn. à ń lọ fẹ̀wọ̀n bára wo ni. kí ló rí òpó bàbá mi ń ṣe bàbá mi ń ṣe ẹrú ni báwa náà bá ti rí san á ṣerú ni. a lọ ṣerú ni a lọ fẹ̀wọ̀n bára wo ni. Ah, táwa nínú rí o dùn ní èjì wa kéékèèké kárọ̀ lè mọ̀ bí sẹ́rù tó tún wà mọ́ tó tún wà fọ́ ni. tábà kan lọ sẹ́rù wọ́n lè sọ pé ká lọ mọ̀ kó nu sálángà àbí ká mọ̀ wọnú sálángà ká mọ̀ jáde ká mọ̀ lọ lẹ́mẹ̀wá lójúmọ́. kódà wọ́n lè ní ká mọ̀ pọ́n tọ̀. ó sì mọ̀ pé bí tán fi sáà bọ́ọ̀dù èpè sí ó ṣòro dalẹ̀ sí. bẹ́ẹ̀ ni o àìmọye àwọn tí wọ́n sì ń tọ́bi tí wọ́n ṣe pè sí. Hmm. wo ṣé yóò fò ní àbí yóò gbé ara ẹ̀ kó yóò lọ fẹ́. bó ti ń wò mí bó ti ń ṣèdárò ara mi irú skill wo ni fẹ́ gbówó ní ẹ̀wọ̀n tá a ti fẹ́ lọ́mọ ìṣẹ́rú báyìí iye tẹ́mi ìjókòó tí mò ń lò ní kò tún wá ń bá mi. ẹ wo mo fẹ́ ká ṣe gbogbo ìgbìyànjú wa ká fa gbogbo apá wa ká rí pé ara kámẹ́rà fóònù tá bá ti ra kámẹ́rà fóònù ẹ dá yòókù dá mi. ẹ dákun bọ̀ láti rówó yẹn wọ́n sí dẹ́pẹ́lẹ̀. ṣé wọ́n mọ̀ pé lọ́jọ́ kú erin oríṣiríṣi ọbẹ̀ lèèyàn mọ̀ rí. nígbà tá a ti nílò àìdíyà ní ìsìn ọwọ́ àmì ètò ìlú wọ́ọ̀kì wa wọ́n ronú mo ti ń ronú rẹ̀ nígbà bá ra fóònù kámẹ́rà kí la fẹ́ fi ṣe. ẹ wo bó bá jẹ́ tológun bá bá ti rí fóònù bá bá ti rí fóònù báyìí. ẹ dá yòókù dànù. ọ̀dà bó láti rówó fóònù owó ẹran là ń wá ọyàn ọmọ wa wò kí. olúwa ọmọ ẹ wá wo àwọn olúwa ọmọ. ìrànlọ́ ìmọ̀mọ̀ jẹ́ ìṣerú ọlọ́run. olúbùnmi olúkúlẹ̀ olúrídé àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ni ó hà ẹ pé kí n gbọ́ àwọn olú ọmọ. ọmọdé sàgbà kù. àbáde sàdákà sábàtà náà bí muhammadu. Ah. ẹ̀sẹ̀ nù mí. ẹ̀sẹ̀ náà tì mí. ẹ̀sẹ̀ nù mí ṣé wọ́n fún wa lówó ni. ẹyin wọ́n fún wa lówó àmọ́ ẹ̀gbọ́n òun ò ní ra nígbà o fifteen naira wọ́n fún wa fifteen naira. Eh, ẹ ẹ ah. ṣàánú mi torí ọjọ́ ẹ ra àánú gbà ẹ ra àánú gbà. àbáde sádàkà sábàtà náà bí muhammadu. wọ́n fún wa lówó ni. wọ́n fún wa lówó ni o. ṣàánú àǹtí mi. wọ́n dàgé o ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ní sùúrù jẹ́ mọ́ra ẹni tó ti lápá ni one thousand two thousand three ah, thousand two three thousand two ah. àti fifteen naira. ẹ fún mi lówó ẹwẹ́ òun kí n fi mu ohun tó tutù lọ gbádùn. má kò wọ́n sọ ojú ẹ èèyàn kan ní bọ̀dà tókè. ẹ sẹ́yìn mi tẹ́lẹ̀ náà. sànà tí mi. bàbá dé sáárà kà sábà ta náà bí muhammad. ẹni tí ya ẹni tí ya ọ̀dà pọ̀ yà wọ̀nyí ará àdúgbò ni. ṣé ìmọ̀ tán yìí iṣẹ́ ìfẹ́ pé o. iná mo fẹ́ sọ ní ìsìn. lẹ́nu ògbó sígbó. má fẹ́ kàn ṣe lọ bẹ́ẹ̀ ni. a ṣe àmọ̀ ṣe lọ. ṣé o tí mo ń méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà sọ̀rọ̀ ọ̀run ni ọ̀rọ̀ ọ̀run náà ìwọ náà bọ̀ sẹ́yìn wíwá nínú rí gbogbo rẹ̀ ti rọ́ láti rẹ̀ náà. mi nǹkan tó ṣe bí akémi kúkú máa ṣe gbà ọlọ́run fi dáńbẹ́lá tọ̀run ah, mo lè ṣe o. ọmọ ọlọ́run mo ti standing by látòdì ọ̀run. láàmì sẹ́mi. Ah, àmọ́ ìwọ náà mo fi kàrámọ̀ sí i mélòó náà ni ìfẹ́ẹ̀tì tó fi sí kó tó di pé ojú tó ti fọ́ fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ ojú ti ń wo bàìbàì mo mọ tí mò ń sọ ẹ mọ̀jà mọ̀ bára wa jà sáfọ́jú mọ̀ ń díràgì sáfọ́jú mọ̀ ń ríran. ẹ sẹ́yìn tàbádé sádàkà sábàtà náà bí mo máa ń. ìwọ tó lójú tó dra jù ú ó dra jù ú. ẹ ṣàánú mi torí Ọlọ́run. mo wọlé mo wọlé ẹ. olójú méjì ò mọ yọ wọn mọ. ẹlẹ́mẹ̀sẹ̀ méjì ò mọ yọ wọn mọ. Ah, ọlọ́run mi dára ó ń dára ó ń dá lóòótọ́ ọlọ́run mi dára àìmọ̀ya burúkú ni gbogbo mọ̀lẹ́bí mi. tàbí mo jẹ́ kí irọ́ fẹ́ owó yìí jẹ́ kí ìṣòro ayé mi jẹ́ kó lọ ó yá gba owó yìí ayé yín fẹ́ ta ni. ayé mi fẹ́ ta báwo. báwo la ayé yín ò ṣe ní ta. ayé mi ò lè ta o. pẹ̀lú èlò tẹ́ mú lọ ọrùn ti wọ owó olórí burúkú tó wà lọ́wọ́ yín ìṣòro ayé yín kẹ́ rọ́kọ̀fẹ́ ẹ̀ ní rọ́kọ̀fẹ́. èmi máa rọ́kọ̀fẹ́ mi ní kẹ́ gba owó yìí mo ní mo máa fún yín lówó ìṣẹ́. olúkulé èṣù máa wulẹ̀ fún lépè orí bó ṣe rẹwà ni tí ò tún rọkọ̀ ìgbẹ́pì lẹ̀ ń jà. ẹ̀yin ni èpè ń jà wọ́n lè máa jà àwọn olè máa ṣe. ẹ̀pè ò lè jà mí ẹ̀yin máa gba owó ìṣẹ́ ẹ ṣàánú mi nítorí ọdún ẹ máa gba owó ìfẹ́ wọn lè gbowó yìí ara lè gbowó yìí máa fún yín. ẹ máa gba owó ìfẹ́ ẹ máa gba owó ìfẹ́ ẹ máa fọwọ́ ẹ máa jọ ẹ gba owó yẹn máa. yéé ó ti ilẹ̀ wo máa fọ́jú o olórí burúkú láti ẹ ní kúure pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ó lọ sí onídìgí kan. ẹjẹ ẹjẹ ẹjẹ ìfọwọ́ yẹn pẹ́. ah má mú má mú má mú ọfà kan sówó. sábà bó sábà bó bínú ni. gbogbo ogun bẹ́ẹ̀ kọ́mọ bá yín lọ bẹ́ẹ̀ wúlé bá wọlé ẹ̀yìn yóò fẹ́ kò bẹ̀lẹ̀ kò gbogbo èpè rẹ kọ́mọ bọ̀. kọ́mọ gbé pé wèrè ẹ lọ kò ní dáa fún ọ onídìí wèrè. ẹ já mọ lọ ẹ ṣàánú mi torí Ọlọ́run. Eh! ṣàánú ẹ̀gbọ́n mi o. ẹ ní sùúrù ẹ ní sùúrù àwọn ọkùnrin tó wà lọ́kàn ó dà pọ́n rí i pé ọ̀fọ́jú o wọ́n ti rí gbogbo tí ń ṣẹlẹ̀ bí kò ọjà o wọ́n ní kò ọjà o mo ní ọjà o mo ní ọjà o ah! àbúrò mi mo mọ̀ dáràn. ó yìí kọ́ ká mọ́. ọ̀yà ẹ má sọ ní kawókawó èmi sì ràn kókó yìí kò sáwó. torí nǹkan kọ́ yìí sọ fún kọ́kọ́ bubú gan gbà tó rárá ntọ́ kọ́kọ́ jẹ ntọ́ kọ́kọ́ jẹ nu káwó tí mo ní ọkà rẹ̀ mọ̀ jẹ kọ́ọ̀tù kínní bọ̀. kámílù kọ̀m̀pónì kí n mọ káwó kí n mọ jẹun ọ̀gbẹ́ni máa ń gé búrẹ́dì máa ń gé búrẹ́dì o ìfẹ́ po ìfẹ́ po búrẹ́dì tí ah, wọ́n ah, ń jẹ. mọ́jọ jánu rẹ̀. tọ́ba jánu rẹ̀ bẹ́ẹ̀ fi sí gbígbé yìí. yá máa ṣe jọ̀bọ̀jọ̀bọ̀. Hmm, bí bàbá aláàtàn bá sọ̀rọ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ mi. kákó gbó rẹ̀ pọ̀ ìṣàkó gbó rẹ̀ yọnu rẹ̀. kákó ò ti pọ̀ ẹrùn kẹ́ ẹ̀ fúra. ó ní ta bẹ́ẹ̀ fi ṣe. ṣé mọ́tò yìí ṣe é àwọn ojú rẹ̀ lẹ̀. a bá fi kún ilé ìtàkùn ní ìpamọ́ tẹ́lẹ̀ yóò ju kó ti ta àkókò àti lọ́ọ́ lè sọ ti dájọ́. owó ìyẹlẹ́ran àbí ká mọ́ tọ́jú rẹ̀ kó gbé tìbáyà mi ní kókó lákọ̀ọ́kọ́ ná. lọ mi ò mm. ṣe rí bàbá sanwó ìyẹlẹ àwọn mm. owó fóònù yẹn. kára fóònù. èmi ò sọ bẹ́ẹ̀ fóònù yẹn ah. kámẹ́rà. fóònù ń ṣe kókó. fóònù ṣe kókó wọn ní sùúrù sani ìlànà òwú ẹ̀. ọ̀dọ́mọ̀ àwọn èèyàn máa ń sọ pé kọ́ máa ń sọ communication. Ah, ó yọ communication. òun wọ̀rọ̀ ni kókó. sani ìlànà òwú ẹnu náà tá a fún wa lówó iná. ewé ẹ̀gbọ́n tí mo sọ pé àdúrà rẹ̀ ò ní gbà. àdúrà rẹ̀ ò lè gbà hmm. hmm. ọmọ ìfúnnibára ń wàásù ẹ̀dẹ̀wó ẹ̀dẹ̀wó ẹ̀rọ owó tẹ̀. wo wọn fi lè gbà ń panu hmm, wúlò rárá. ẹ wá wo àwọn olúwa ọkọ wàásù. olúbùnmi olúkunlé olúrinde àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ni ó wà. Eh. ẹ pé kí n gbọ́ àwọn olú ọmọ àníkà pé kí n gbọ́ àwọn olú ọmọ àníkà pé kí n gbọ́ àwọn olú ọmọ ìjọba ṣe é dání kò bá fọwọ́. <laughs> ilé tèmi rè. ok mo mọ̀ yín dáadáa sá. Eh, ó mọ̀ mi dáadáa. gan mo mọ̀ yín. Ah! ṣe gan sa gbajúmọ̀ ni mí gbajúmọ̀ gidi ni mí o tẹ pé ó fọwọ́ ra lọ́wọ́ kó tó máa lọ. o pè mí o mo máa pè yín sá pè lórí aago thank you sá. pè mí lórí aago mo tó o gbọ́ o ṣeun ó jèrè ẹ ń tọ́jú ẹ. wo wo bí eh. ah, ah. lọ ṣọ́ọ̀bù rẹ ni. kí n ti àti pé ara ti fún yín náà ni ah, rárá ti fún yín pé mi ò lọ ṣọ́ọ̀pù lẹ́ẹ̀ṣẹ́ gbé ọmọbìnrin yẹn wá sínú ilé. ọmọbìnrin wo. ah ṣé mi ò rí yín ni ṣé mi ò fojú méjèèjì rí ẹni mo ti mọ̀ ọ́ ṣé wọ́n fi ṣe é ni ah látọ̀rí obìnrin àkọ́kọ́ dórí méjìlá ṣé wọ́n fi kíní ṣépè fún ẹ ní kíní ṣọ́ fi ṣépè fún ẹ ní. ṣé wọ́n fi ṣépè fún ọ ṣé wọ́n fi ṣépè fún ọ ṣé a lè ràn yàn lọ́wọ́ mọ́ ká rí èèyàn ní kó sì ní ẹ dákun ẹ ràn án lọ́wọ́ ká sì ràn lọ́wọ́ àti jẹ̀bi sáà jẹ̀bi ayé nù sáà jẹ̀bi ayé nù. olórí ìbú ó mú mi séèyàn lè ríyàn láti bí yìí wọ́n padà da páànù bo ibi tí fáńsì blọọkù wà wọ́n padà da páànù. Ah, ah. ká má lè ràn yàn lọ́wọ́ ká má lè ràn yàn lọ́wọ́ ṣé kò ràn ọ́ pa kú tóun ọ̀bá lọ́kọ̀ àwa tá tọ́lọ̀ ń wájú ogún ọkọ̀ fún ká má lè fi ràn yàn lọ́wọ́ àwa wí tí wọ́n ní wọ́n fi kíní abẹ́ òṣèpẹ̀ fún. kò ń bínú kò ń jà olórí burúkú ọdún máa ń bẹ̀rẹ̀ o ṣé wàá gbé bàbá olórí ọ̀dọ́ yẹn ó ti lọ gbó lọ́wọ́ ṣáàmà ó náà wẹ́ pín fáwọn ọmọ ìlú ẹ àwọn ọ̀dọ́ ìlú àbí kinní kan ṣé tí wàhálà bá ṣẹlẹ̀ ṣé àwọn ọ̀dọ́ ìlú ló máa lọ kojú wàhálà. wọn lè dúró tán. ẹ ó. bàbí àlá. ẹ dákun. bàbí àlá. ẹ dákun ẹ tẹ̀wọ́. bàbí àlá. ẹ sì ẹ̀bọ. bàbí àlá. ẹ ládùúgbò. bàbí àlá. ẹ dákun. bàbí àlá. ojú ọ̀rí rẹ̀. bàbí àlá. ẹ ládùúgbò. bàbí àlá. ẹ bábí àlà ẹ ṣàánú ẹni tọ́lọ́wọ́n ọ̀dà pé o bọ̀dé eléwu lórí. ẹ ṣàánú mi rírẹ̀ ẹ ṣàánú mi. ẹlẹ́lọ́run bá bùn kó fún wa o. ẹ sì rí i. ẹ̀rí nǹkan tí mo rí bábí àlà ètò wà láàrin yẹn ṣèkì ṣe àfọ́jú ẹ̀rí kàkà ẹ̀ ni. àfọ́jú ilé nà chairman ah, padà kí ló ń ṣe ẹ èèyàn tó pé gan ṣó nírú kàkà yẹn ni. ìpele ìrìṣà jẹ́ kí n sọ kí n bọ̀ fún yẹn gbogbo ṣìnà mo ti ṣe gbogbo ọmọ mo ti lá mi ti ṣàfọ́jú rí. mo fẹ́ tọ́ ilé wo. mi gbọ́ rí afọ́jú. ìwọ jọ lọ́ba mi bá oyè rẹ̀ bá mi bá sọ̀rọ̀. ṣebí kò ti wá ni káfọ́jú wá. lọ́ba mi bá sọ fún pé àkọ́kọ́ fẹ́ rí má fọwọ́ agídí mu o ó yẹ ẹnikẹ́ni gẹ̀ lóbìnrin o tí wọ́n bá mi sọ pé tó bá wà pẹ̀lú mi ẹ fọ́jọ́ kan màá fún lọ́wọ́ mẹ́wàá afọ́jú tí kò ríran afọ́jú tí ò ríran ọwọ́ ten bay máa ní kì í ṣọ̀fẹ́ ni ten bay báwo rí i. ó ti dé. Bàbí àlá. Bàbí àlá. Bàbí àlá. Bàbí àlá. Bàbí àlá wọ́n fẹ́ fún wa lówó wọ́n fẹ́ fún wa lówó owó. owó wo náà fún ọjà yẹn ti tà báyìí àlàyé ló fẹ́ kọ́ sí. Ah. àlàyé wa yẹn. Eh, ẹ ṣe ẹni sùúrù. ó ní ìdàgbẹ́gbọ́n yín ó ní ìdẹ̀. mo fẹ́ wọlé jáde. ọwọ́ mẹ́wàá lé eh. ah, ah. kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ báyìí lówó lówó èmi ò fẹ́ràn kéèyàn máa fẹ́ràn bá mi sọ̀rọ̀ o ibi ẹ bá ń lọ gangan ni kẹ́ ẹ kákókó lórí ilé kẹjẹ mọ iye kẹ́ tó gbélé dúró ẹ̀yin sọ̀rọ̀ ẹ̀ lára ayé kan fẹ́ tọ̀ síbẹ̀ wọ́n jẹ́ papa ni ẹ̀yin wọ́n fẹ́ wọlé jáde ẹ dákun sá kọ́lé kankan lẹ̀ déyàn kan lè mọ ọmọ jáde ní tí bá ń físìn gangan ni ẹ sọ fún wa ẹ má fún mi ń gbó dídí sán o. inú ìṣẹ̀lẹ̀ àárín. àwọn kan wọ́n wà wọ́n lálàyé kan fẹ́ tọ́ ọbẹ̀ kò sí yá. àlàyé ìfẹ́ jẹ́ṣẹ́ ẹ̀. Ah! ṣúra láyé wa tó wà mẹ́ o fẹ́ lùlù ẹ̀ bọ́ o fẹ́ dẹ̀rú ẹ̀. tí n bá gbọ́ yín yé ẹ̀yìn àlàyé yín ti ń fa sìgá níbi tá a ti kọjá òun ọbẹ̀ bẹ́ẹ̀ gbọ́n mi sùn kó fún one ten thousand kò fẹ́ dáfà àlàyé yín àlàyé yín ọ̀fẹ́ sóríire afẹ́ bá àǹtí mi sùn sáǹtì mi jọ ló sọ káwá ní pọ́lì rẹ̀ burú tán afọ́jú lòun wọn fẹ́ ṣe ẹni sùúrù náà ẹ wọ́n làbúrò ní sùúrù àti pàápàá ṣé ojú ara yé yín fọ́ kò rí páfọ́jú dẹni amúkọjá káwọn ẹ̀wọ̀ sẹ́fún kán ní kọ́lọ̀ lè páfọ́jú sùn ṣe kọ̀ mọ̀nà sábò ní àbá ni kọ́lọ̀ lè káfọ́jú jọ. ogun ogun ogun ogun ogun ogun ogun fẹ́ lọ́ọ́ láyé yín jẹ ni ten thousand wọ́n sọ. ten thousand ẹni bẹ̀rẹ̀ gbogbo wọn wọlé kí wọ́n sì jáde. nínú ibo. lára mi. Ah, ah, ṣé ẹ fọkàn sólóso ni yín ni. bàbá kan sí. Ah. ẹ mọ ń pẹ̀kẹ́ mọ. ọmọ tó wà nílẹ̀. yẹlọ wà nílẹ̀ ṣe mọ pẹ̀. bàbá wa. ṣé kò ní ṣé ìyún wa. ìjọba pa àwọn owó. ìyún ò ní kẹ́ẹ̀dọ́ olóṣò gidi ọ̀sán gan. kì í ṣe. ẹ mú mi lọ ẹ gbé mi dé bẹ̀ ẹ gbé mi lọ ibi tí wọ́n wà. mo dáràn. ẹ mú mi dé bẹ̀. Ah, kí la fẹ́ ṣe alárànlárò òun ṣé kí wọ́n máa ní ó kó ẹ̀sùn kó ẹ̀wò ni. ẹ mú mi débẹ̀ yìí ṣe ah. ẹ gbọ́ mi débẹ̀. ẹ wo ṣé mo pàrọ̀ fún yín orin ó ṣe ń di o àní hmm? ah, kọ́ bá bí ara máa gbé mi débẹ̀ gbé mi tàbá yẹn o ẹ máa dá sí àwọn dá mi dá o. àwọn ọmọ oró jẹ́rìí. ìdọ́kídán. ẹ̀rọ aṣẹ́dẹ́jẹ àìmọ́ ẹ̀kọ́ mi lù gbẹ̀gbẹ̀ ẹ dúró dúró dúró. mo ní kọ́ máa mi mú wa oyè torí pé mo láìkì ẹ ni. ẹ wo ẹ mọ sọ̀rọ̀ jìnnà ẹ láìkì wọn wọn lè fẹ́ gbọn tán lásán ni kẹ ẹ fún wa lówó. <laughs> ọmọ burúkú ni ọmọ wọn lè fẹ́ fún wa ten thousand mm. ẹ fún wa ten thousand kẹ ẹ sì gbọn tán lè fẹ́ gbọn kẹ ẹ bá mú wọn ká máa mú wọn lọ. ṣé òun dáùtì mi ni ṣé irú mi màá ṣèlérí mi ní mo ṣe ni owó tí o tó faná lè fi ń faná ẹnu sẹ́yìn tẹ́ bá ní ten thousand ó yẹ kẹ́ mọ̀ fa sìgá twenty naira ni. ìjọba ah, wọn dá wa lóhùn ten thousand tí wọ́n fẹ́ fún wa jẹ́ àgbà wọ́n sàmì tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ ti bàbá. Hmm. bébí kí wọ́n wọlé kí wọ́n jáde ni. àpamọ́ ah, ọlọ́run àti gba pátá èèyàn náà ń gbà mí mọ̀mọ́ lágbára. mo mọ̀ wọ́n a lè máa fa sìgá twenty naira kọ àmọ́ kò sí iye tá a lè ná lórí kinní hmm. Mm. àwọn kan wà tán ti fọkàn sí ná mm. ẹjẹ pé ah, wọn lè pọ wọn lè tàyà wọn. ọmọ bá mo fọkàn sí o mm. nìyẹn. Ah! ta ló fẹ́ fún mi ah! eh, ta ló fẹ́ gbanú àbẹ́yẹjì. olùkúlé ẹ. wàlàyé o ti ṣe nǹkan kan náà o ti ń kówó lẹ̀. ṣé wọ́n ti kọ́ fún ọ. àti ẹ̀sìn wọlé náà o jáde. ṣé o ń dá òtí mi. mo ti gbà á mọ̀ ń kà lọ́ọ̀dì. o ti kówó fún wọn. ṣé ẹ fọwọ́ mi bowó o ọmọ tá a fẹ́ fi ṣe òtọ́ ló bá mm-hmm. eh, torí tọ́wọ́ ẹ ṣe bọ́wọ́ yẹn ọwọ́ ẹ máa lọ bá kinní ilé náà ó ní mo kó fún wọn ṣé màá kó fáwọn ilé wọn wà ní mi ní ṣe ọkọ ni nínú ìlú yìí ṣáà ilé wọn lè dá mi mú ni. àbá yín dá àbọ̀dá tí ń fa sí i. ẹ wo tẹ bá fẹ́ tọ̀ sí ẹrọra tọ̀ sí o àti pàápàá ká lóòtẹ́ẹ̀lì lẹ gbé wọn lọ bóyá kẹsàn-án hòtẹ́ẹ̀lì fún mi kẹsàn-án ọmọ náà gbó. èèwọ̀ kẹwàá sẹ́mi mọ́ ẹ̀rín gbọ́dọ̀ wà ìmọ̀ bí àwọ̀ ẹjọ́ wọn. ó máa ṣiṣẹ́ ten billion. tó máa rìn fún rẹ ni àbẹ máa mú wọlé wa. ẹyin ni ẹyin ẹ bẹ̀rẹ̀ sí ní ṣèfẹ́ láti bí. ọmọ bá ìwọ bá mi mú gbẹ̀yìn bẹ́ẹ̀. bóyá wọn gbà. farabalẹ̀ farabalẹ̀ máa rìn. Mm. Mm. lẹ́yìn tí mo pàdé mi ní pàdé mi. ó lè dè máa bọ̀ àwọn ọmọ mẹ́ta kan sára. kí lẹ máa ń fà ṣé kò fún yín sìgá. ọ̀dà ṣé wọ́n jẹ́jẹ́ o. ṣé kò fún yín sìgá. ẹ wo sẹ́rí ìbánikẹ́ fún mi st morris àmọ́ ìbàdí àǹtí mi ló ń yí bí boris yìí ẹ̀rù ọlọ́run bá mi lọ. àlàyé bá bẹ́ẹ̀ ṣe dáadáa. ẹ̀rọ ra sàǹtí mi o. kọ́ńtà kọ́ sáà. ọkọ̀ ń ya fọ́tò báwa náà ká yà yà mí ná. ọlọ́run ní ìrònú àgbàlagbà ṣé ń tọ́ yẹ kí wọ́n mọ̀ ṣe nu kọ́mọ yà ọ́ èèyàn ní ara fóònù ara fóònù ifi ń yàrá rẹ̀ ṣé ń tọ́ ẹ kọ́ sọ ló ń sọ yìí. ọ̀rẹ́ àdúró náà ńgbà tá a ti ra fóònù ní ìsìn fọ́tò lásán lòún fi yà kí la ra fóònù fún gan. ṣé wọ́n kọ́lẹ̀ gbọ́n wá ń bá sọ̀rọ̀ ni ìwọ kọ́mọ̀ bá wí orí ń ta ọ́ ni ọtún sì ń fi mí ya fọ́tò mọ́ lẹ́fìlà mọ́ kọ̀ọ̀rún àbí kò dùn ọ́ tí má lé ọpọlọ àwọn ọmọ ọmọ ọrùn fọtí káàkiri orílẹ̀-èdè ah! ọpọlọ àwo àmọ́ sí ìkọjá bí ọba ilé sọ ọpọlọ àwo mọ àbúrò mi yọmọ ọrọ tí gíní o kò sì sọ tí gíní ọmọ rà bí àwọn yahoo Sabina ní ọmọ ah. ọrùn. kọ́mọ ọrùn Sabina o hmm. ọmọ Sabina làákú ẹ̀kúta ni. ṣé kìí ṣe ìtọ́lẹ̀ ẹ̀mù lọ́rọ̀ tí ọmọ sí. Ah, irọ́ o kìí ṣe ìjàpá mẹ́ta o èyí tí ẹ̀yìn mọ́tàn jẹ́nẹ́tọ̀ fún àìsí. òun ló mọ ọrọ̀ ọtí nígbòdo kìkì o àwọn ọmọ jẹ ká burú mi ọmọ ti dákun ọyà kí láàfin fóònù sí ní ìsìn. ẹni sùúrù ẹ má ṣe mí gírígírí ṣe bá ti ra fóònù ṣẹ́kù sọ́wọ́ Janet. Janet. olúbomi olúkunlé olúrinde àwọn ọmọ tó fi ń tọrọ ọmọ ní ọ̀hà. Eh. kí ló dé. ẹ má bínú àwọn tó ṣèrànwọ́ náà wò lé ìwọ́ pọ̀ gan gbogbo yàrá ló ti gbà tó. wọ́n gba gbogbo yàrá tán. yàrá tó wà nísàlẹ̀ ni mo sáré lọ́ba yín ah, ah. ṣé ò bọ́ sí gbangba no. Ìsàlẹ̀ lọ. Ẹ wò ẹ mọ̀ ro ti amọ̀ o, àwọn tá a jẹ́ kọ́sítọ́mà gangan yìí ẹ mọ̀ ro ti amọ̀ o. Ó yẹ kẹ́ ẹ ti ní rìsáàfù kan, ẹ mọ̀ fúru wa, àwa àwa kẹ́ ẹ fi lẹ́m̀bẹ́. Hello? Ǹlẹ́. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ bọ̀ bá débi àmọ̀ sọ mọ̀ bá ti débi àmọ̀ sọ àmọ̀ sọ mọ̀ bọ̀ ìwà lọ́mọ mọ̀ gbé kìíní bọ̀ jọ mọ̀ gbé ọ̀rẹ́. ẹ wá wo àwọn olú ọmọ olúbùnmi olúkúnlé olóyè. fọmọ òrókùn òrókè olóríire ọmọ ni wúkẹ wúkẹ wúkẹ. nígbà tí mo sọ fún yín pé kẹ́tẹ́ kára fóònù yìí pé mo nígbà tí mo fẹ́ fi ṣe mo níbi tí mò ń lọ kẹ́ ti wá rí báyìí. ọ tẹ kì gbẹ̀yìn ayé rẹ ẹ fẹ́ yẹ. Bàdá yìí mọ̀ pa rẹ mọ̀ fọ. Ah. Gbogbo ara ọkọ làkà rẹ̀ mọ́ ẹjọ́ síbi tí ọ̀dà. Ọlọ́run ní páyọ̀ lórí kó má fi rùn mọ́ ẹ̀. Hmm. Hmm. Don't leave <laughs> me. ah! fóònù yìí á fi jókòó. kò lè dánimú tó wá ń dènà dé níní ajẹ́kúnya ni ó jẹ tó bá ń gbọ́ sálárò bàbá bàbá bàbá sálárò àwọn ọmọ sálárò wọ́n wá di ọ̀gbá ọ̀gbá fámìlì sọ́kọ́ àwọn ọmọ ènìyàn mẹ́jọ rẹ wá sọ́dọ̀ baálẹ̀ ẹ̀yin ọmọ ẹ tẹ́ ẹ sọ fún wa ìjọ olórí jókòó ẹ sọ fún wa. ẹ̀sìn bàbá olóyè baálẹ̀ káró lé o ẹ ní kú rèwerèwe ikú kì í pẹ̀ta lójú ọ̀ràn. ṣe ń jáde tán. bàbá wa òjò lówó lóòótọ́ ni bàbá wa jẹ bàbá wa òjò lówó lówó wọ́n sì mú bá mi sá àmọ́ àmọ́ wọ́n ṣèlérí kan pé àwọn ò fi bá mi lẹ̀ tí bá mi bá san gbèsè tán jẹ bẹ́ẹ̀ ni àwa méjèèta tẹ̀ ń wò wáyé. ṣé ẹ rí pé ò pé kúrúkù ni o àjọ ń sáná nínú òjò nú ẹ̀rùn ni nínú ọ̀rùn búkúbúkú àwa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ àwa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìjọ kan ikú ti fẹ́ lajẹ lórí ẹnu iṣẹ́. wọ́n sọ tán. ah kán lè bá àmọ̀ nǹkan tí ń spacing ni. wọ́n sọ tán. àṣàròwó àṣẹ́ni ẹ̀ sí bàbá wọn òjò lówó bàbá wọn òjò lówó sì sọ thank you kẹ́sì fi bàá wálẹ̀ ẹ̀kọ́ ẹ̀ fi bàá mi lẹ̀. ẹ fi bàá mi lẹ̀. ọmọ ẹ̀ tẹ̀lé tẹ̀mí ẹ̀jẹ̀ bá mi. kí ni fíìsì gan ẹ bá ń fọ ọlá. ẹ̀mí tá a lè fọ. ọ̀rọ̀ wọn sọ ohun. kí wọ́n wí. gbogbo ohun tí wọ́n sọ yóò yé mi kára ó le. ẹ dákun sí èsè pé wèrè kó imi ọ̀lẹ̀ mọ́ ẹ láyà. ṣé ẹ yọnu rí ni àbí wọ́n tọ́jú yín rí. bí o ti bọ̀ ọ́ ṣe fẹ́ fọwọ́ rẹ gbọ́ lójú ni ṣe fẹ́ máa jẹ. bàbá ọjọ́ àti sùn bẹ o ẹran tọ́jọ́ àti sùn o. ẹ wò lóòótọ́ wọn máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ àti sùn àwọn bí mo ti ń wòye ẹ̀yìn lọ́jọ́ àti sùn ẹ wá bẹ̀rù ọjọ́ wọn òjò lówó òjò lówó ìgbà yìí lọ́la ẹ̀rùn ní sùn ẹ̀rùn ní ẹ bomi wọn bàbá o. Ah, ẹ mọ̀ gbà mí tí wọ́n ń wí yóò yé mi. ọlákúnlé. bàbá. ṣé ẹ̀rí wà lọ́wọ́ tí. mi ò mọ̀ ẹ́ ti dẹ́ sí ń bẹ́. ẹ̀rí mọ̀ jẹ́ mi ìṣó ń bẹ́ ń bí ó sì sọ fún mi pé tí n bá fi hàn yín bàbá ẹ là bí òbí o. wọ́n rà bí òbí ẹ fi hàn wọn. ẹ fi hàn wọn. ẹ̀yin náà jẹ́ èso kọ́ọ̀tù ṣéèké sọ́wọ́ yín lẹ́bi sọ táǹkì yìí. nǹkan nù evidence evidence nù. ó ti èyí mi gan. àmọ́ kí má parọ́ ah, baálé ò ṣe tó yìí o. baálé ti dàgbà gbogbo irun funfun tó rí lórí mi kíni ni ìtorí pé mo tẹ pamọ́ tẹ wàhálà iṣẹ́ ni wàhálà iṣẹ́ ni. ẹ ẹ mo tẹ máa ṣe fún mi sí i gbogbo àwọn ọmọ tẹ máa ń wò nínú ìwé ẹgbójú máa ń yìnbọn kan èmi nìkan ah. ẹ tèmi ni ò lẹ́yìn ọlọ́run tó kù ní ọlọ́run ti kẹ́ mo ti ló lọ́ọ́ ó ń bẹ lọ́wọ́ mi o ó ń bẹ lọ́wọ́ mi. mo pè ní. àmọ́ wò gbà ah, balẹ̀ balẹ̀ ilé ìtọ́jà mọ̀ ń o balẹ̀ ò rí lẹ́ta. nígbẹ̀mí mi ọmọdé ká. Èso ni èso. Àwọn orí ọ̀rẹ́rù ní ìbọn.

ibi a record video sí ọ̀pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ́ evidence dé. ọ̀pọ̀ evidence yapa yánmọ̀yánmọ̀. kí mo ṣe. kí ìrìn jẹ gbin ni. kí ìrìn jẹ gbin mo ṣe. ẹyin. ayin. bàbá bẹ́ẹ̀ bá ṣàkíyèsí ara yẹn á fi gbajúmọ̀ yẹn á fi wọlé tuurutuuru. sẹ́rí bẹ́ẹ̀ sẹ́yìn wà á mẹ́tẹ̀ẹ̀ta yìí adẹ́tẹ̀ ni a we are lepers. a lè fún wàrà o a lè dá wàrà nù. a dá wàrà nínú ìdàrú tí ó yí yàpẹ̀. ẹyin ẹyin àwọn òrìṣà aláìsàn ìdí tẹ́yìn mo fi fi àwa mẹ́tẹ̀ẹ̀ta ìwé adẹ́tẹ̀ ni pé àwọn ò lè tún nǹkan ṣe o a máa lè ba nǹkan jẹ́ láàrin ìṣẹ́jú ajá. ẹ jẹ́ sí pé. ẹ dákun ẹ dákun ẹ dákun ẹ kílẹ̀ yóò bọ̀ tí mo lọ. ní tá a fẹ́ rè gbogbo tá a bá ti ní kẹ́ ẹ máa ṣe ilé ẹ máa ṣe bá a bá ti sọ̀rọ̀ ẹ sọ pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀dọ̀ bá mi bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ti gbà. sẹ́ẹ̀ni pé mo pààyàn. ẹ wò sẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ gbà. ọ̀dà bá wọn. ẹ já wọlé kẹ́sì kẹ́sì di arẹ́rìn wọlé ni o. àwọn tó ń dúró rẹ̀ sọ. ẹ máa wọlé. kára olè o kára olè o kára olè o ṣe é rí ó jọ mí lójú pọ̀ èmi ò mọ̀ ìgbà tí wọ́n sanwó òun ọ̀ràn tí ni o òun ọ̀ràn tí kì í ṣe pé wọn ò san o àmọ́ lóòótọ́ ni wọ́n ti sanwó wọ́n ti sanwó. òjòlówó lẹ́ẹ̀sọ́ mi ké ọ rántí pé wọ́n ti sanwó akónijẹ̀bi ni ọ́ o tá a sọ pé táwọn ọmọ ìbá lọ lè ṣe ìṣekúṣe nítorí wọn kàn òdojú ti wà òdojú ti wà bàbá. ẹ dákun ẹ mọ bínú ẹ mọ bínú kọrọ ó lè kọrọ ó lè. òjò lówó kọrọ ó lè. ó sì tún kù o torí àwọn ọmọ yìí ṣàlàyé fún mi wọ́n ní àwọn pẹ̀lú rẹ̀ jọ ṣòwò kan papọ̀ owó wọ́n jẹ́ kó yé mi wípé ẹ jọ ṣòwò papọ̀ ó sì fọkàn rẹ̀ dúró àbí kí lẹ ti wí. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n tún jẹ́ ó yé mi wípé àwọn ilé tó kọ́ sáàárín ìlú olóòní káwọn ọmọ owó rẹ. àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bàbá balẹ̀ hmm. ó tún kẹyọ kan o. nínú àwọn ilẹ̀ wọn tó wà ní òkè odò yẹn wọ́n ní àní ìpín bẹ́ẹ̀. àbí bẹ́ẹ̀ kọ́. Ah, ẹ ẹ sọ̀rọ̀. kọ́rọ̀ tó ẹ wà ń fọwọ́ luwọ́ ah. ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bàbá bá mú jù. ẹ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ni lẹ́nu. ẹ sọ bẹ́ẹ̀ wọ́n tọ̀ bẹ́ẹ̀. ẹ ẹ sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. bàbá ẹ kí mu jù lásán ni. òjòlówó ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀. kára ọ̀nà ẹ jèrè ọmọ. àdúrà lásán lẹ́yìn ṣe bàbá bí a ti pàkọ́ wọ́n ní ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ọ̀rọ̀ tó yẹ ká ẹ mú lórí ṣókí. ẹ wá mọ́rẹ̀ ń fàágùn. èwo ń bẹ̀ ní ìsìn. iye tí ọ̀rọ̀ yẹ ká ẹ mú lórí ṣókí. ẹ wá mọ́rẹ̀ ń fàágùn. Ah. láì sọ bàràkà tálákà ní tí wọ́n fíìsì ní ẹja mọ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mo ní bẹ́ẹ̀ ni. Ah, ah. ẹ má nọ́ọ̀dì bẹ́ẹ̀ ni fún wa ẹ sọ bẹ́ẹ̀ tí ń sọ gbogbo bẹ́ẹ̀ ni tàkọ́kọ́ ẹ wo bẹ́ẹ̀ ṣe nọ́ọ̀dì last one. àmọ́. bẹ́ẹ̀ jọ láyà ká ọ gbà yà wá. ẹ ní sùúrù. Ah, kára o lè sọ ti tán. òde olówó ṣé torí pé ọwọ́ ara àwọn ọmọ ìlọ́mọdé tó ti fẹ́ fọwọ́ ọ̀la gbá wọn lójú ó kù díẹ̀ káàtó ó kù díẹ̀ káàtó bàbá rọmọdé tí báwọn ọmọ wa náà lọ láwa. kára ó le àmọ́ lọ́jọ́ ọ̀la mọ̀ tẹ bá mọ̀ mọ̀ táwọn èèyàn ọmọ wa ìsìn ní ìsìn tí wọ́n ń dánwò ẹ mọ̀ mọ̀ pé àlọ́jọ́ ọ̀la mọ̀. mo wá pa láṣẹ ni wọn dá lábàá. lọ dá bàbá wọn padà fún wọn tí wọn mọ mú bàbá wọn ilé o. ẹ má ti jọ ń gbẹ pẹkẹ nínú ọ̀rọ̀ yìí mọ́ o. mo ti gbọ́. òjò gbogbo òlérí tó ṣe ń wájú mi tó sọ pé bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ọ padà di bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn o ẹ má sọ̀rọ̀ àná di bá mi ìmọ̀ o. mo ti gbọ́ mo ti tó sọ yìí lọ́mọ iṣẹ́ mi. mo ti yá kò burú. wọ́n ti jẹun gbọ́gbọ́ púpọ̀ pa. bàbá ló mọ̀ o ti ló mọ̀ olúwa mọ ẹ wá wo àwọn olúwa ọ ẹyẹ mọ mi lánàá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ní dààmú tí dààmú ẹ tán rẹ ẹyin gan ni ẹ ní wọgbẹkun ẹrú ẹ ní wọgbẹkun ọ̀tá tàkùtà alábòsí ò ní gbé yín nítorí ah, ẹsẹ̀ jọ mí lójú o ó jọ mí lójú o ọ̀tẹ̀ tí mo ṣe mọ̀ ni pé hmm, ọmọ ẹni lọmọ ẹni àlè fi wá láàrú lásán àmọ́ hmm. nǹkan kan bẹ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín torí inú ẹyẹ tọ́gbọ́n làparò wà ọgbọ́n òun lẹ fi mú òjò lówó títọwọ́ rẹ fi bọ́ bà wọn. báàmì ọmọ yẹn olúrèdè ni o wọn ní wẹ́ẹ́ káṣẹ̀ kọ̀ọ̀kan mọ́ kí náà torí òun ló yá a lọ́gbọ́n tá a fi gbéra wa dídẹ. olúrèdè hmm? kò dáa ó sì wá jìnnà sí mi tó sì mọ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin ni wọ́n obìnrin nìyẹn ó mọ̀ pé ọ̀rẹ́ àti kékeré ni wá ó dẹ̀ jìnnà sí mi wo Janet o ò ní bínú sí mi ni o òkè bínú ò jẹ́ ká rókè ọ̀hún láti ìgbà tí bàbá mi ti fi ìgbà lọ́dọ̀ òjò lówó ló máa tan ẹ̀gbọ́n mi àti gẹ̀ẹ́tì ara mọ́ akọ̀rin kiri ni bẹ́ni tí ò lẹ́bi tí ò rárá ọjọ́ rírí jẹ ọjọ́ àìrí jẹ ọjọ́ ọ̀kẹ́ débi sùn ló pọ̀ jù. sígbà bítíbò lọ́dọ̀ ta ni. lọ́dọ̀ òjò lówó ni. àbórí òjò lówó fẹ́ burú ni èmi tí mo ti ń wọ́nà tí mo fẹ́ fi ba ayé òjò lówó jẹ́ tẹ́lẹ̀. ẹ ẹ kí ló ṣe fún ẹ. ṣe ló ń fipá bá mi lò pọ̀. irọ́ ni o. nítorí pé wọ́n mọ̀ pé mi ò níran wọ́n mọ̀ pé bàbá mi lò ó lọ́wọ́ wọ́n sì fọwọ́ bá wọn fi gbà mí lójú. Ah, olúburúkú ló jòlówó ayé òjòlówó ò ní dá òjòlówó ò ní bá ti ṣe òjòlówó ò ní ọ̀nà gbégbà ó máa ṣubú dànù agara máa dá òjòlówó o ah, a jẹ́ pé ibi a fẹ́ gbọ́n bì sí ó bí kí n lálẹ́ òun bẹ́ẹ̀ nìyẹn. kí la wá fẹ́ ṣe. nígbà tí òjòlówó ti bà titi ẹ jẹ́ ó ti bà tàwa náà jẹ́ ẹ̀ àbí ẹni tó ń mú bàbá sọ́dọ̀ tó ń sìn gbà ó ti bà tiwa jẹ́ so hmm. mo fẹ́ abága ṣe máa dá òjò lówó tó lè mo ṣe wá sọ́dọ̀ ẹ̀ tí mo mọ̀ pé ó máa ń gbé arábìnrin kan wá síbí tó máa ń bojú délẹ̀ báyìí tó máa ń wà nú ẹ̀kú so mo fún mi tó wà lábẹ́ ẹ̀kú yẹn gangan gangan dì níyẹn tá a fi ra fóònù yìí o èmi àtàwọn ẹ̀gbọ́n mi ojú wa rí tọ́ka tó ra fóònù yìí o a ṣe wàhálà tó pọ̀ gan. yàwó balẹ̀ mi. Ah! Ah! yàwó balẹ̀ mi tó bá ti wá dé ẹ̀kọ́ ti fojú mímu wọn màá wá fún ẹ ní fóònù yìí sí kó jọ bá mi rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ pátá pátòkè délẹ̀ kó rí pójú ìyàwó balẹ̀ ṣó nínú ẹ̀ dáadáa o. bọ́lẹ̀ ń bẹ̀ kò nídìí wọ́n jẹ́ ń wọlé kí n mú fóònù mi jáde gbogbo ẹ̀ mo ní lórí fóònù mi màá kàn sẹ́ǹdì ẹ̀ sí ẹni. àdàbà ah, mi ṣe ń kíákíá jọ fún mi jọ ah, ó ṣe o. Ah. <laughs> ẹ ṣe rí nǹkan báyìí ṣe rí ilé ayé báyìí ẹ dá máa sọnù o ẹ̀dọ́ ọ̀làròpin èdè bẹ́ẹ̀ mi mọ sábì yín hmm. àmọ́ tí wọ́n bá yẹ sọ pé ohun rere kan lè ti násàrẹ́tì ìjà ní ìpẹ̀rọ ni. báà mi ṣòro tí mo ní pẹ̀lú yín náà nù ẹ mọ ń ròyàn pin ẹ lérò pé ó lè dáa fún wa ẹ tí mo ń rò wá pin ẹ mọ fojú tẹ́ńbẹ́lú wa kò sí dákòbí mọ̀ ṣe bẹ́ẹ̀ fọmọ. gbogbo àròpin tí mo ti rò sí tẹ̀tẹ̀lẹ̀ mo fẹ́ lẹ́dàá mi bẹ̀yìn ẹ̀ mọ̀ olú ọmọ nìyí o ah. bẹ́ẹ̀ ṣe jókòó yìí ẹsẹ̀ pé alólú ọmọ láì sáré oṣooṣù. kí n má tàn yín jẹ mò ń rí àrí lára yín mò ń gbóòórùn gómìnà ìyálájé. ìyálájé èmi là rẹ. ẹ̀yin olú ọmọ. bàbá mi ọkọ mi ní ká dúró bá mi o. ààrẹ ìwọ lọ́kàn. bàbá mi bàbá náà dàgbà fún wa ẹni sọ búkú télọ̀ ni mi. Ah, ah. ibo lẹ gbé machine yín sí. ẹ èjìká ló wà. ẹ èjìká ní ṣọ́ọ̀bù ni ẹ jọ ẹ sọ kalẹ̀ kẹ bá mi ránṣẹ́ bá mi rán aṣọ mi. ẹ ṣàlàyé aṣọ tẹ fẹ́ rán dà. ó nìyí. òun dà. sẹ́rí lèyí ìgbà tí mo fi tóbi ni mo ṣe ra bọ́ǹsì mo ti lo slim bit mo ti wá reduce mi ní wẹ́ẹ̀tì mo sọ ẹ má bá mi adjust ẹ̀ lábẹ́ báyìí. lábẹ́. yẹ ẹ sọ yẹ gbàdánù ṣẹrílẹ̀ ojú abẹ́ ló ti ya. ojú abẹ́. yes mo á fẹ́ kẹ́ bá mi rán so that kò ní máa hùn yes ó yẹ gbà. ẹ súnmọ́ bíbí. ẹ bá ara bá ń fi kọ́. ṣẹrílẹ̀ náà because mi ò ní waste mọ́ so ó ti wá ó ti ó ti lose gan so ẹ kò máa bá mú waste méjèèjì báyìí ṣe ti rí máa bá mi mú waste méjèèjì báyìí hmm. ó yẹ gbà. kí mu. ó sì kù kò tí ì tán o. ẹ fọwọ́ gidi mu kò gbọ́dọ̀ jábọ̀ o. ẹ bá ń fi kọ́ ẹ bá ń fi kọ́. ṣẹrílẹ̀ ó ti slack but mo ṣì like bra ẹ̀. ẹ ṣe sọnù eléyìí ti gbó. ah mo ṣì like ẹ ó ṣì wà okay but ó ti slack so àyà mi ti reduce ẹ kò má bá mi mú náà lẹ́gbẹ̀ẹ́ báyìí. ẹyin nǹkan tí mo fẹ́ràn náà ni mo kó jáde yẹ pátá ti bra. ràn mí ọ̀ràn pátá gbogbo eléyìí tẹ kó jáde ẹlẹ́dàá mi kọ. ta ló sọ fún yín bẹ́ẹ̀ eléyìí ò kì í ṣaṣọ. mo ń kọ́ lórin fún ẹ kò mo ń pè lẹ́nà fún ẹ ò understand ìjọ tó bá bá ìbínú mi pàdé àwọn tó ní ẹ wọn á rí ẹ wọn á kọ ẹ. ẹ bà mí jẹ́. wọ́n máa rìn yàtìyàtì. Yeah. What's this? Divorce letter ni. Ah. Láàrin mi àti ẹ̀. Mo mm. pé ọkọ ó máa ń lọ lóyún fún. Ah. Òjì Akínwùmí ó ti wà ní ọwọ́ mi kò dẹ̀ sí bá bálá bá bálá kú ẹni tó lè bọ̀. ṣé nǹkan tó ń jẹ́ kó yẹ wá sí ni wípé ọ̀rọ̀ tí gynecologist yẹn sọ kò right. nǹkan tí mò ń bí kó dá mi lóhùn. ìgbà mi ló ti gbọ́gbọ̀ púpọ̀. èmi gbọ́gbọ̀ púpọ̀ èmi gbọ́gbọ̀ púpọ̀. àṣé lóòótọ́ ni kòrókòró fi funfun bójú kò jẹ́ ká rojú àṣebí. Ah ọ̀dà ní kí ni problem ẹ̀ ẹ́ o sọ pé o mú nǹkan ló dá mi dúró síta láti ẹ̀kan o sọ fún mi pé wọ́n change padlock ni. mo mọ nǹkan tó jẹ yẹn. òun kọ́ kí ni. akí omi ló lè fi sínú òkùnkùn nínú ọ̀rọ̀ tó wà nílé yìí. Ah! <laughs> ẹ̀rí bó ṣe ń rìn yìí kò tí ì bẹ̀rẹ̀ sí ní já oúnjẹ tó bá bẹ̀rẹ̀ sí ní já oúnjẹ wọ́n máa rò pé fi omi wèrè gbé wọ́n máa rò pé fi wẹ̀. ó máa bẹ̀rẹ̀ sí í já àwọn ìyá alájà yìí ó máa bẹ̀rẹ̀ sí já jẹ.